آله وصحابته وبارك الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته نعرفكم الله سبحانه ní sókí ọjọ́ àwọn ọmọ ẹ̀wọ̀n àtàjòkò kalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ní kámọ́ wíṣì àṣò ẹ̀kọ̀ọ̀kan wa ìpéjọ wọn sí àyè orí láti dé sọ́nà àgbà ọ̀pọ̀lọpọ̀ sọ́lọ́wọ́ àwọn àríwọ̀ sọ́lẹ̀ ń gbà àti láti lè máa gbọ́ àwọn kí ni ó yẹ nínú ẹ̀sìn àwọn nǹkan wo ni ó yẹ kí ọmọ mùsùlùmí tó jẹ́ ní tọ́lọ́wọ́n ní kó gbọ́ àgbọ̀yé ẹ̀sìn kó máa sọ̀rọ̀ lẹ́nu gbàgbà irú àwọn ọ̀rọ̀ orí ẹni ẹni sáwọn afẹ́sìn irú àwọn òṣìṣẹ́ orí ẹni ẹni wà pẹ̀lú àwọn afẹ́sìn ẹni fi máa ń jọ pé àwọn àpá à fi ẹ̀sìn kún un tàbí ìdí pé àwọn mí bẹ̀rẹ̀ lórí àfáà ní bọ̀tẹ̀sọ̀ sílẹ̀ kí ẹgbẹ́ ìlágbọ́wá lásán ìlú ìlágbà ìdírí ọlọ́run bá pẹ̀lú ìsọlágbọ́wá látọ̀ kó tà ẹnu yóò tẹ̀ dáadáa ṣùgbọ́n ní òkú lọ́dọ̀ ọlọ́run wa a máa wí sí àṣù àwọn afáwa àwọn ọ̀sáṣùwà Abdulrazak afáwa ìdìbò tó kọ́ lọ́dọ̀ ọlọ́run wa ó bá sọ̀rọ̀ ní pàtó nípa ta ní jẹ́ Imam Bukhari àkọ́kọ́ ni ẹ ẹlẹ́gbẹ̀ẹ́gì irú pòtíṣẹ́ ọ̀rọ̀ ẹ̀káwà pẹ̀lú àbọ́ àgbààrí Imam Bukhari àti pé kí ni ọ̀rọ̀ àlàyé nípa tí túrípàlùkù wá ń gbọ́ pa Imam wọ̀nyí ǹjẹ́ àfà ìyó olóòdó ni wọ́n ni àbábọ̀ ẹ̀sẹ̀ àti wípé ẹlẹ́kùn lókà bó bá ti ń gbọ́ ẹjá máa jọ́ sí kalẹ̀ gbogbo Assalamu alaikum wa rahmatullahi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 وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أقول ni fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó sì wá ní ẹlẹ́sìn Islam òun náà lọ́run ọba ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àlékún ìfẹsẹ̀rinlẹ̀ lórí Islam ọlọ́run ọba àlékẹ́lá kọmọ sí fún wa àlékún gbígbàgbọ́ islam abẹ́lọ́wọ́n bá lè kẹlákí ọlọ́wọ́ kó yíò ń dáre fún wa ọlọ́lá ilaha illallah ọlọ́wọ́n bá tí ó jẹ́ ká mọ̀ nǹkan tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́ nítorí pé nínú àwọn ẹ̀kọ́ àti àwọn ìlànà tí islam tó là kalẹ̀ fún gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí òun náà ní kí o inzalun nasi manazilahum وإعطاء كل ذي حق حقه òun náà ni pé kí a máa gbé àwọn èèyàn sípò tí ọlọ́run ọba àlékẹ́lá bá gbé wọn sí ipò tí ọlọ́run ọba àlékẹ́lá gbé ẹni kọ̀ọ̀kan sí òun náà lọ́tọ́ ká máa gbé wọn sí kí a máa gbé ẹni kankan sí ipò tọ́lọ́run ọba àlékẹ́lá ò gbé sí kásì mọ́sálá ìgbé èèyàn kankan kásì mọ́sálá ìgbé èèyàn sípò tọ́lọ́run ọba àlékẹ́lá gbé sí nínú àwọn súrọ̀ nínú àwọn àwòrán tí islam gbé wá fún wa alábala ìmá sàlàyé fún ni nípa ká má gbìyàn sípò tí ó tó òun náà ni hadithu tí annabi sallallahu alaihi wasallam tó ń kìlọ̀ fún al'umma ipé la tutoruni kama atorati nasara ibn maryam anabi ni ẹmẹ́ yìí mi láyìn bóró ẹmẹ́ gbé mi sípò tí ń tó ẹ̀rí bá anabi sallallahu alaihi wasallam ń sàsọ tẹ́lẹ̀ fún al'umma yìí nìyẹn kálẹ̀bà gbàgbọ́yé ewu tí ń bẹ níbi ìmọ̀ gbéyàn sípò tí ó tó látútọrú ni kàmà ọ̀tọ̀rọ̀ ti nasọ́rọ̀ ibn Maryam àrẹ́bì ní gẹ́gẹ́ bí àwọn nasọ́rọ̀ ẹgẹ́ bá ṣe gbé ọmọ Maryam àrẹ́bì Isa alayhi salam ẹgẹ́ bá ṣe gbé sípò tí ó tó innama ana abidun àrẹ́bì ní ipò mi tọ́lọ́wọ́ bá àwọn àǹfààní méjì ń bẹ nínú hadithu yìí àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ni kí anábi sallallahu alaihi wasallam kọ́ àlùmọ̀ ilẹ́kọ̀ nípa ewu ó sì ń kìlọ̀ fún wa nípa ewu ká máa gbé èèyàn sípò tí ò tó anábi sallallahu alaihi wasallam tó wá ń kọ́ àlùmọ̀ ilẹ́kọ̀ nípa àwọn oore tí ń bẹ ń ẹrú ọlọ́run bá ní èmi ànábì ṣe o innama ana abdu faqulu abdullahi wa rasuluhu ànábì ní tẹ́ bá wá fẹ́ gbé mi sípò mi tọ́lọ́run bá lékelá gbé mi sí tẹ́sì fẹ́yìn mi tẹ́fẹ́ sèròyìn mi faqulu ànábì ní ẹ máa sọ wípé abdullah ẹrú ọlọ́run bá ẹ̀kọ́ wà nínú hadithu yìí káwá gbéyàn kúrò nípò tọ́lọ̀wọ̀n bá àlékẹ́ lágbé sí kí a má gbé sípò tọ́lọ̀wọ̀n bá àlékẹ́ lágbérú ẹni bẹ́ẹ̀ sí àbòsí ńláńlá nìyẹn ẹgẹ́ bó ìjẹ́ sí pé ká gbéyàn sípò tọ́lọ̀wọ̀n bó gbé sí Islam ẹ̀sìn Islam òun ló ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí ká mọ fún kálukú níwọ̀ rẹ̀ òun náà ni ìkan nínú àwọn ògbóǹtarìgì ògbóǹtarìgì nínú Islam ìkan nínú àwọn ògúnnẹ́gbòǹgò dátọ́lẹ́nugbìn nínú àwọn tí wọ́n ṣe khidma tí wọ́n ṣe bọ̀yí fún ẹ̀sìn yìí eré tó ẹ́sì pé àwọn aláìmọ̀kan wọ́n ń ta oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ bàjẹ́ wọ́n taka nípa ìmáàmù yìí òun náà ni al-Imam al-Bukhari àkòrí ọ̀rọ̀ táwa fẹ́ sọ wá sọ báyìí pé limadha ta'nu fi imam al-bukhari wa sahihi kí ló fà gan táwọn èèyàn fi ń bu ẹnu àtẹ́lu al-imam al-bukhari àti tíra rẹ̀ al-jami' as-sahih kí ló fà táwọn èèyàn fi ń bu ẹnu àtẹ́lu ẹnu ẹ̀tẹ́ tọ́fí ń kan Imam al-Bukhari kí ni kan tí Imam al-Bukhari ṣe fún wọn tó tó báyìí àti pé kí ni máa ń fa gan tíyàn máa fi ń bu ẹnu àtẹ́lu àwọn tó bá hàn tọ́sípọ́lọ́wọ́n bá àlékeọlá fún rẹ̀ ló fi wọ́n hàn tọ́lọ́wọ́n bá àlékeọlá òun náà ni pé tó bá dásìkò kan alkùrán ẹ̀ nírí lórí ilẹ̀ ọlọ́wọ́n bá mọ́ ọlọ́wọ́n bá àlékè ló gbé alkùrán gòkè kò ní sí láàrin àwọn èèyàn má bẹ́ẹ̀ náà ni gbogbo hadith anabi sallallahu náà ṣẹ̀rí àkórí ọ̀rọ̀ ta fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí àkórí ọ̀rọ̀ kan tó ẹ́ pé ó tóbi púpọ̀ ó sì wúwo kódà ju ẹni tó fẹ́ sọ lọ ó tóbi púpọ̀ ó wúwo ju àsìkò tàbẹ́ fi sàlàyé èyí lọ torí pé tí a bá fúnra wa ní àsìkò lábá fúnra bí wákàtí mẹ́fà láti sàlàyé nǹkan tá a fẹ́ sọ yìí wàláhì kò tó láti sí àwọn àgbéyẹ̀wò ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àmọ́ pẹ̀lú ògo ọlọ́wọ́n bá bí ọlọ́wọ́n bá àdékẹ́lá bá ti kádàrá kí a rí yẹn ní àwọn ọ̀nà tá a rò pé ó sàǹfààní tá sí ń bẹ lọ́wọ́n bá àdékẹ́lá kọ́lọ́wọ́n bá kó tọ́ wa sọ́nà lórí tábà wí kọ́lọ́wọ́n bá àdékẹ́lá alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn nǹkan tá a kalẹ̀ yìí lórí àlàyé lórí kí ló fà táwọn èèyàn fi ń kó àbùkù tọ́dẹ̀ fi ń bu ẹnu àtẹ́lu àfá àgbàni ilé tó jẹ́ sí pé látijọ́ tí àfá yìí tó ti wáyé tó ìsìnkú ọlọ́run ọba àlejẹ́ láwọn ṣàánú obìnrin kan kó bírú ẹ̀ mọ́ obìnrin kan ò sì ní bírú ẹ̀ títí tàkìyàmọ́ ọlọ́run ó fi dé ẹni tó jẹ́ sí pé òun ni àfá àgbà gbogbo àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nípa hadith wa nabi sallallahu alaihi wasallam òun ni àfá àgbà tí gbogbo àwọn àfá olùmọ̀ nípa ìmọ̀ hadithu tí wọ́n fẹ́nu kò sí lórí wípé ẹni tí ó ẹni tó ga jùlọ láàrin àwọn ẹni tí ó lọ́lá jùlọ láàrin àwọn òun náà ni al-imam muhammad bin ismail al-bukhari rahimahullahu ta'ala na'am àfá yìí kí ló fàtàwọn èèyàn fi ń bẹnu àtẹ́lù kò sí nǹkan tó fàtàwọn èèyàn fi ń bẹnu àtẹ́lù ju àwọn nǹkan tá fẹ́ kàí lọ òun náà ni wípé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti lè rí tó ń bu ẹnu àtẹ́lù ẹni yẹn ni pé ni irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù gẹ́gẹ́ ló fẹ́ nítorí wípé المصدر الثاني من من مصادر التشريع ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ tí a ti ń mú òfin ṣẹ̀ríà nínú ẹ̀sìn káàfí mọ̀ pọ́lọ́wọ́n bá àdíkẹ́ láfẹ́ ká ṣe nǹkan báyìí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ ká ṣe nǹkan báyìí ọlọ́wọ́n bá ṣe nǹkan báyìí lọ́ranyàn ọlọ́wọ́n bá àdíkẹ́ láṣe nǹkan báyìí léèwọ̀ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ tá a ti ń mú òun náà ni alhadithu nabawi òun náà ni nínú hadithu annabi sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ òun náà ni ká mú nínú al-Qur'anul Karim ẹlẹ́ẹ̀kejì ká mú nínú hadithu annabi sallallahu alayhi wa sallam sẹwárí alkitabu wa sunna fil ihtijaj al-Qur'an àti sunna àti hadithu annabi sallallahu alayhi wa sallam níbi ìfisẹ̀rí nínú alámẹ̀rí ẹ̀sìn ẹgbẹ́ ni wọ́n alkitabu wa sunna fil ihtijaj intabihu ya ikhwan fil ihtijaj mọ́ tí a nọ́ ma pé níbi ìfisẹ̀rí nínú ẹ̀sìn méjèèjì ẹgbẹ́ ni wọ́n torípa nẹ́bí sallallahu alayhi wa sallam òun ló fún rẹ̀ sọ bẹ́ẹ̀ nínú hadith tápàdà wákà hadith yìí al-Miqdamul Mahdi karb òun ló gbà wá anẹ́bí sallallahu alayhi wa sallam ní nínú riwaya ke anábi sallallahu alaihi wasallam sọ wípé anábi ne yushiku ayakuna an yakuna hunaka rajulun muttaki'un ala arikati yuhaddathu bi hadithi mimma amartu bihi aw nahaytu anhu wa ويقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه من حلال استحللناه وما wajadna fihi min حرام harramna ala إنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله ألا إنما أوتيت القرآن ومثله معه حديث وعن السنن ابن ماجه وعن السنن أبي داود أتبع بيبيلو حديث ودي الله لعفياني سيو سياتا كولوريه حديث النبي صلى الله عليه وسلم صحيح لا ألفين أحدكم arábìnrin ẹ má jẹ́ kí n rí ẹnìkan kan nù yín ẹ má jẹ́ kí n rí ẹnìkan kan nù yín ọ̀húwá mú tẹ́kìhù náà aláàrí kẹ́tìhì tí ó wá jókòó jókòó gbéraga lórí àga ọlá rẹ̀ lẹ́ni tí ó jókòó tí ò ní lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba lẹ́ni tí ó jókòó ní jókòó gbéraga arábìnrin nínú ẹgbẹ̀wẹ̀ àsìkò bẹ́ẹ̀ tó tẹ́ẹ̀rí ọkùnrin kan tí ó jòkó lórí àga ọlá rẹ̀ níjòkó gbéraga lẹ́ni tó jòkó kalẹ̀ tí ó lọ wá ìmọ̀ nípa ìsìn ọlọ́run bá yuhaddathu bi hadithi wọ́n mú wá mú hadithi mi ànẹ́bì wá fún pé ànẹ́bì sọ nǹkan báyìí sọ nǹkan àbí nǹkan tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí mo kọ̀ fáwọn èèyàn ká má ṣe wọ́n ma sọ fún fàyàkúùl ànábì níyàn ma wá sọ báyìí ní ti gbéraga níta ìlẹ́kọ̀ọ́ níta ẹni tó jókòó tí ọlọ wáyìí mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba tí kàn fi làákà yìí takò ẹ̀sìn pé baynana wa baynakum kitabullah baynana wa baynakum kitabullah láàrin wa pẹ̀lú ẹ gbọ́dọ̀ mú nǹkankan mí wá fún wa tó tayọ alkùránì nìkan oníkàlà wá gbàgbọ́ oníkàlà ó sì lálàáfíà lọ́dọ̀ tiwa baynana wa baynakum kitabullah fama wajadna fihi min halal ìta bá ti rí tó jẹ́ halal nínú alkùránì nìkan istahlalna òun lágbà pé halal ni òun lágbà lẹ́tọ̀ fama wajadna fihi min haram ìta bá ti wá lè rí nínú àdíjì tó pé àìmọ̀ alkùránì tó pé pè ní haram ń haram náà òun náà lágbà Ah, Ànábì sallallahu alaihi wasallam sọ pé alá ẹjẹ́ jẹ gbọ́n innama harrama rasulullah Ànábì dájúdájú tí Ànábì sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀ fún yín tánàbí bá ní nǹkan bá yéèwọ̀ ni ẹgbẹ́ ni pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́lá bá ṣe léèwọ̀ fún yín harrama Allah alá innama utitu al-Qur'ana wa mislahu ma'ah Ànábì ní ẹjẹ́ ti wọ́n fún ní al àti nǹkan tó papọ̀ máa ibi làwọn àbá àti máa sọ pé àsúnnà kalkùránì fi ìṣtìjáj súnnà náà dá ẹgẹ́ bí alkùránì ni níbi ìkìsẹ̀rí torí bí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fún mi ní alkùránì àti in tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ papọ̀ mọ́ fún mi in tó ṣe dè díẹ̀ in tó jọ àti pé wọ́n mẹ́yàn tó kúwà bá fún rẹ̀ lọ́sí àfọ̀má ànábì pé ànábì ò kí ń sọ̀rọ̀ fẹ́nu ìtọ́lọ̀wọ́n bá lè kẹ lábá ti fi ránṣẹ́ sí pé kó sọ nìkan ní máa ń sọ ó túnmọ̀ sí pé níbi báyìí láwọn bá mọ́ fi ń pe méjèèjì ní alwahyan wahyu méjèèjì alkùnrin àsúnnà tẹ lọ́jọ́ kan wọ́n sọ pé jáìnà min súnnà wó jápa súnnàtì bá hadithu bọ́ jáìnà min hajjásánà wó gbogbo hajjásánà hajjásánà tán sọ ẹ pàtí mẹ́jà sọ mọ́ alkùrán nìkan jama mẹ́wà fún mi ó ní torí pé gbogbo hajjásánà hajjásánà yìí ìrọ pátápátá ní mẹ́mẹ́ Imran al kìtàbí láhì súnhà ìtìlẹ́yìn ṣé orí nínú tíra ọlọ́run ọba ibi tọ́lọ́run ọba lè ká tí ń sàlàyé fún wa pé ìran súnmí méjì láti tọ́ bá ní súnnà wúlò pé kùránì nìkan la bùkátà mú bí tọ́lọ́run ọba lè ká sọ pé zuhur mẹ́rin láti àti ké suratul fatiha ṣé bá nísìn àti gbogbo tá a máa ń ṣe lórí ìran yẹn mú àlàyé ẹ̀wá fún nínú kùránì nínú ìwáyà kan ó ní hadith ni àni sọláàtì fún mi ní ṣàlàyé fún mi kí alkùránì ṣàlàyé ìrun fún mi mo fẹ́ gbọ́ wà hadith ni àni zaka tí àlàyé kùránì fi kùránì ṣàlàyé zaka fún mi ló fi jẹ́ sí pé ẹ̀ lè rí tafasil àwọn ìfọ́síwẹ́wẹ́ alkùránì ìfọ́síwẹ́wẹ́ ẹ̀rùn kíkí àyàfi nínú súnnà ẹ̀ sì yẹ́rí fọ́síwẹ́wẹ́ bá ṣe gbàwẹ̀ báwo láti yọ zaka iye owó ni zaka wọ̀ iye èlé láyọ̀ ń bẹ̀ kí ni ọjọ́ tí ó kọjá lórí ẹ̀kí zaka tó wọ̀ àti pé àwọn ìran nǹkan wo la máa ń yọ zaka lórí ẹ̀ ẹ̀ lérí àyàfi nínú hadith annabi nítorí ẹni al-imam al-Barbahari sọ pé i'lam anna al-islam huwa sunna wa anna sunnata hiya al-islam lọ́mọ wípé ìtànkẹ́ ní islam gẹ́gẹ́ huwa sunna òun náà ni sunna sunna ni wọ́n pè ní islam wa anna wa anna islam kó o lọ́mọ wípé ìtànkẹ́ ní sunna òun ni islam méjèèjì wala yaqumu ahaduhuma illa illa bil akhar islam ò lè dúró láì gbáralé súnnà ẹgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé súnnà ò lè náà ò lè dúró láì gbáralé islam lẹ́ẹ̀fí lẹ́nìkan kó ní súnni lòun kọ́wá lóun ẹsẹ mùsùlùmí èmi ẹsẹ mùsùlùmí àwọn súnni ni ẹlàkùn sọ́rọ̀ rẹ̀ láìláì wala yaqumu ahaduhuma illa bil akhar so ilé tó ń sílá padà máa fẹ́ lójú insha Allah nígbà tó bá yá àmọ́ kí lọ́wọ́ fà táwọn yẹn fi ń takò alimami Bukhari in tó fà ní pé súnà gẹ́gẹ́ náà fẹ́ takò kí láti ń pè ní súnà lọ́dọ̀ àwọn afọ́ oní hadith ní tá ń pè ní súnà òun náà ní kíni gbogbo nǹkan bá ti fi tì sí àtọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam wípé ànẹ́bì lọ́sọ̀rọ̀ yìí súnnà nìyẹn àbí tó bá ti fi tì sọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam níṣẹ́ nípa ànẹ́bì a máa ti fi tì sí pé àbí ìròyìn kan tó bá fi ròyìn ànábì pé ìwà ànábì lélẹ̀ báyìí káàrin nàbí sallallahu alaihi wasallam ànábì a máa ṣe báyìí ànábì a máa wà báyìí súnnà nìyẹn àbí àdámà ànábì kan súnnà nìyẹn bá ń lékún yìí ó wá pín sóríṣiríṣi níbi ìdájọ́ súnnà kọ̀ọ̀kan èyí tó yẹ pé ibẹ̀ kọ́ la fẹ́ lọ náà àmọ́ kí lọ́wọ́ pàtó pé Imamul Bukhari òun ni wọ́n mú ìyẹn tó bẹ́ takun hadith wa àmá kò ní takò pọ́pọ́ takò ní kò sí tí ń jẹ́ hadith kò sí tí ń jẹ́ hadith ó ti mọ̀ yí pé àsírí ó tètè túbá yẹn àwọn èèyàn tètè ma irú ibi tó wọ́n wà ẹ̀kàtà máa ń ṣe ni pé àwọn tó gbé hadith ànábì dání gẹ́gẹ́ òun ni ẹjá takò eléyìí náà

àti ẹnu ọmọ sọ pé tí mo tó jẹ lánàá fún bí àpẹẹrẹ sí ẹnìkan tí ń tàkàrà àkàrà ilépo ẹ bá fẹ́ ba àkàrà rẹ̀ jẹ́ yẹ́ yìí sí màkàrà ìdí tó ń dùn tó ń dùn dáadáa tó gbòyàn ń gbádùn ẹ̀ táwọn ará táàfin mọ̀kọ́ táàfin jẹ táàfin jẹkọ a jẹ búrẹ́dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tẹ́ ṣe ni pé ìyá alákàrà yẹn bàjẹ́ ẹ pé ìyá alákàrà yẹn ẹ̀jẹ̀ ní má

àwọn ẹ̀sùn tí èsè tí wọn láti máa fi kàn wọ́n àbẹ́lómi ẹwà fẹ́ sọ pé oúnjẹ kan tó dáa táwọn èèyàn máa ń jẹ tí máa ń dùn ẹwà sọ fáwọn ẹ̀ wọ́n ti wá gbádùn jẹ ẹ fún ẹ pé ní lójúkun ìyá yẹn kan bẹ́ẹ̀ egbò kan ìyá yẹn ń wọ egbò láàárọ̀ láàárọ̀ wọ́n ní wọ́n jẹ́jọ àmàlà náà ilé ìran pè ní àtọ́ẹnu fi nátìlì tọ́ẹnu fi mọ̀kòrò tẹ́ bá fẹ́ bá ń tẹ́yàn gbé dání jẹ́ ẹni tó gbé nǹkan yẹn dání ní ẹbàjẹ́ ìta bá débẹ̀ ni pé ìmáàmù Bukhari tán bàjẹ́ yìí ìtí ìmáàmù Bukhari gbé dání gẹ́gẹ́ hadith Ànábì náà fẹ́ dojú ẹ̀dọ́lẹ̀ onáfẹ́ dojú ẹ̀dọ́lẹ̀ onáfẹ́ wó nítorí ẹ̀nà fi wá bẹ̀rẹ̀ lórí Imamul Bukhari inṣáàlọ́ tàbí ń padà sàlàyé lọ àwọn sàlàyé kí ló tó fi jẹ́ pé Imamul Bukhari náà ọgbọ́mú ẹwà máa ń tọ́fà ń gbàtà wọn sọ̀rọ̀ yìí lọ àmẹ́já máa tó lọ́bá ṣe ń tó lọ yìí ṣẹwárí ojú ọ̀nà yìí ojú ọ̀nà káfẹ́ ba àrísálọ́tún muhammadiyya mẹ́sẹ̀jì ànábì sallallahu alaihi wasallam ìsí ànábì tọ́lọ́wọ́ bá lékílá gbéra sí wa káfẹ́ bàjẹ́ yìí ìgbìyànjú lórí kábàjẹ́ yìí kò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lásìkò sí abẹ́ jáwa padà sásìkò tó ti pẹ́ maslaku kan ojú ọ̀nà ti gbogbo àwọn àwọn oníbàjẹ́ èèyàn àwọn aláburú èèyàn tó fẹ́ wú ẹ̀sẹ̀ ànábì ojú ọ̀nà tó sì máa ń lò òun náà ni at-ta'nu fi kufaru Quraysh ìgbà tí wọ́n fẹ́ al-Qur'an ma'a ijabihi ma'a ijabil Qur'an tó al-Qur'an bóyá jẹ́ sí pé tíra tó ní agbára tẹ́nì kankan ò ní kápá àti mú wá ni tí ẹ̀dá kankan ò sì lè nílàáká ìfọ́ gbẹ́lẹ́ wípé yóò rúrú ẹ̀ mú wá lọ́lọ́wọ́ bá lẹ́gẹ́lá bí ń challenge àwọn kò fárú Quraysh pé sẹ́bẹ́yìn náà tẹ́ bá rọpá nẹ́bì nílàáká ìyànẹ́bì ní mọ́rọ̀ ìwá sẹ́bẹ́yìn náà nílàáká ìbí ti ẹ̀ sẹ́bẹ́yìn náà gbẹ́ síbẹ̀ mọ̀rọ̀ sọ ókè ẹ̀yìn náà mú rọrọ̀ tóun náà mú tí ó jọ lè bá mọ̀ yí kálẹ̀bá àmà ipò ló mú wá tòótọ́ gbogbo wọn pátápátá kò sí ẹni kankan tó rí mú wá àwọn tó gbìyànjú ẹ̀ ń bẹ́ o àwọn kèfèrí gbìyànjú ẹ̀ ń gbà ẹ̀ àmọ́ tó bá ti gbìyànjú ẹ̀ báyìí kẹ́ tó gbé jáde lẹ́ni kó sọ wọn pé ọmọ ìgbélé jáde ọba ìgbélé jáde àwọn yóò kó mọ lẹ́nu fún ọdẹ́lẹ́ ọmọjọ Kùránì Muhammad bẹ́ẹ̀ lómi náà tó gbìyànjú mẹ́rin pé àà kẹtàkẹtà lẹ́nu kẹ́kọ̀ọ́ ojú ráyè múrú ẹ̀ jáde láíláí nígbà tó ti wá rí alkùnrán pé bí alkùnrán ṣe rí eléyìí ẹ̀mọ nǹkan tó wá ṣe ẹjá bà nẹ́bì kẹ́kẹ́ jẹ́ ẹni tó gbé kùnrán wá ẹ̀rẹ́ ẹjá bàjẹ́ tá bá ti bàjẹ́ fún àwọn èèyàn tá polongo ẹ̀ وقالوا يا أيها الذي نزل عليه الذكر wọ́n ní ẹ̀ apẹ̀ wọ́n tí wọ́n sọ tíra kalẹ̀ fún ìwọ́n tán sọ tíra kalẹ̀ fún ọ̀rọ̀ yìí só túnmọ̀ sí páwọn kèfèé nígbà yí pé wọ́n sọ tíra kalẹ̀ fún Ànábì ni ẹgbẹ́ wọ́n ní يا أيها الذي نزل عليه الذكر apẹ̀ ìwọ́n tí wọ́n sọ tíra kalẹ̀ fún sọ́gbàgbọ́ pàdánẹ́bì yọrọ nìyẹn fún àgbàgbọ́ wọ́n sọ eléyìí ala sabili sukhriya wọ́n fà Ànábì sí ẹ̀yẹ́ nígbà eh, ẹ̀ abọ́ ọ̀run gbà abọ́ ọ̀run ẹ̀dọ́kùn àbá ń jẹ́ àfà ìwòlà fún ọ̀run gbà ẹ̀ eh, abọ́ ń sọ́kòtò àà ah, ah, ah ọ̀rẹ́ bí ẹ̀sìn ẹ̀yẹ́ nìyẹn ẹ̀dàkùn sí sẹ́mì nìkan máa wọ ṣòkòtò tí mo fi ń jábọ́ ṣòkòtò kí wá sáàbọ́n bàǹtẹ́ni wọ ṣe bàǹtẹ́ni wọ́wọ́ àmẹ́yì fi ẹ̀sìn ẹ̀yẹ́ nìyẹn irú ẹ̀ náà làwọn àwọn kùfàrù kùrẹ́ṣì náà ṣe fà nàbí pé yá yọ lẹ́lì ló zira ẹlẹ́yìn zik ẹ́s ìwọ́ tó náà sọ sí ìrẹ̀kalẹ̀ fún ọgbẹ́rẹ̀ wọ́n yà ànẹ́bí mèrè yìí wọ́n wá mí ẹni tí bí ṣeré wallahi wọ́n mì ní ẹ̀dẹ́ bí pé gbogbo olúyẹ́yẹ́ wọ́n pa nẹ́bí wèrè so that gbogbo èèyàn tó bá fẹ́ gbadáwà nẹ́bí ọmọ òfin wèrè mọ́lọ́kùnrin yìí wèrè mọ́lọ́kùnrin sẹ́rí tí àwọn táwọn èèyàn bá pa ọkọ̀ léèyàn lórí láti sọ èèyàn ló kọbú wallahi èèyàn tó bá ti débì wèrè tó bá ti lọ́hùn wèrè èyàn jòkó yóò wọ̀rẹ̀ pé ah, ẹ̀dàkùn sí èsì ya wèrè tó tọ́bá yìí ẹmọ̀ ṣẹ́rí bí ìka iṣẹ́ wà yìí tí ma fi ń lu kìíní báyìí ẹgbẹ́ kò lè ní lápá àmọ́ tí n bá stop tí mo fi ń lu bẹ́ẹ̀ tí bá ń lọ bẹ́ẹ̀ kìíní yọ para lápá lára kìíní yìí o tí yẹn bá ń yí ti nǹkan lójú kan ó dà kí nǹkan yẹn kọjá pé nǹkan yẹn nígbà tẹ́ kọ́ yìí tẹ̀ kò ní kò lórí nǹkan yẹn tẹ́ bá ti dáwọ́ kan létí àwọn èèyàn wallahi tó bá yá àwọn èèyàn máa wọ́pẹ́ à ah, tẹ́bá kí àwọn èèyàn wá kóra ọjọ́ sí ká ní sẹ́ẹ̀tì yọ ọlọ́run ni má bẹ̀rẹ̀ sí máa wí kẹ́sì má dákẹ́ ohun gbogbo ìgbìyànjú wọn wá ń lọ lórí pé sẹ́ẹ̀tì yọ ọlọ́run ni gbà tó bá yá ìrọ̀ pé ah, àbọ́lọ́ ní tòótọ́ ni kí ló bá táwọn èèyàn fi ń dáhùn tu ìjọ lọ́wọ́ àlẹ́bìn yẹn sá ebi tó báwọn èèyàn kásì gbẹjá ni wọ́n ti ń polongo ẹ̀ náà ní gbogbo gbala wọn yẹn ń gbọ́ ní òde kí kódà tó bá bá lẹ́bìn yẹn sá lẹ́gbẹ̀ẹ́ yẹn tó bá pè lọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn arò ní táyà mọ́tò lẹ́yìn tí ń gbọ́ yojúmọ́ ìtọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láti ní sánmà fẹ́ pàyà sí

òtọ́ ni wèrè ní o tún rí sí lóṣù yọ́mọ̀ ọgbẹ́ àà tí gbogbo àdúgbò wọ́n ń pè ní wèrè wèrè wèrè fún ẹni yìí òun ò sì mọ̀ ìsìn láti kékeré òun kẹjẹ wá bá wọn ládùúgbò ẹni ìjọ padà conclusion náà ni pé tẹ́ni ẹ bá wà lè rẹ́rìn jù ẹ̀rí tí gbogbo máa ń ni ẹ̀rí ẹ̀rí bí ṣe bẹ̀yìn títí bí ẹ̀ ti bẹ̀yìn ní bẹ̀yìn o gbogbo wa ti bá ti ìfúrájílà kàbí mọ̀kọ́rẹ̀ ẹ̀rí ní wèrè ọ̀yàtọ̀ sí ẹ̀rí èyàn gidi ya dẹ̀ èyàn gidi àgbà ya àmà rẹ̀ rẹ̀ tó ju a lọ so yíra nífi ara ẹ̀rí ẹ̀rí ẹ̀rí bí ẹsẹ́ gílé àwọn àwọn ti ní wèrè níṣẹ́ gbogbo tó bá ti báyọ máa mú fúra dání irú kẹtàn pa Iru wọ́n pè ní wọ́n pè ní wọ́n pè n'itori ìdán nítorí àwọn ìjìzá síta nẹ́bì ṣe wọ́n si wọ́n tí wọ́n wípé táwọn bá bẹ́ máa takọ alukur'an àwọn òní ní kápá bẹ́ẹ̀ torí gbogbo èèyàn lọ́mọ ìbí ọ̀rọ̀ ìkọjọ́ ọ̀rọ̀ èèyàn àmọ́ nǹkan tá ṣe ni pé ẹni tó gbé dání pé ń wèrè so that gbọ́rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ wèrè lẹ́mọ̀ ànábì kan máa ń jẹun ànábì tí ń lọ jà tàlẹ̀ eléyìí èso ti di ọlọ́ọ̀bá kódà wọ́n sọ fún nínú àṣọ́rọ̀ tí wọ́n bá bọ̀ pé tọ́bá yẹ pé ànábì lọ́wọ́ wọ́n ní tọ́bá yẹ pé ànábì ọlọ́ọ̀bá ní ọ̀tún tọ́ láwọn àánú zira ilé ìmẹ́lẹ̀kù pé kí lórí tọ́wọ́ wọn bá lé kí agbàpá màláìka òjísí ọlọ́ọ̀ ni tó bá yẹ kó jí sí ọlọ́run bá ní ọ̀tọ̀tọ̀ kí ló tọ́ ọlọ́run náà tẹ̀lé ọ tó máa sọ pé ẹgbàgbọ́ o ọlọ́lọ́run o ẹgbàgbọ́ o ọlọ́lọ́run o ẹgbàgbọ́ o kí máa tẹ̀lé ọ. máa ọlọ́run ní so ara àwọn allegation tó ní kànẹ́bì ní pé tọ́wọ́ ẹgbà nẹ́bì ọlọ́run ọba ní ọ sọ pé kọ́lọ́run ọba àlékè lásọ fọ́lọ́run ọba kọ́lọ́run ọba rán màláìka kọ́lọ́run ọba sọ màláìka kalẹ̀ fún kọ́ màláìka máa wá jẹ́rìí ẹ̀ káàkiri gbáyìí látó gbà kójì sí ọlọ́run ọba ní ọ nǹkan tá a fẹ́ kureish òun náà ni pé àtọ́ àánú fi nẹ́tìrì tọ́ àánú fi mọ̀nkò ló fi dájú pé gbogbo àtọ̀tálẹ̀ ìbá ń sọ kí ló bá nítorí káwọn èèyàn bá ní kọ̀kàbà ilẹ̀ sí ìtànàbí sọ fún wa so wọ́n ma wá kó àbùkù bá nẹ́bí nítorí àti kábùkù bá ìtànàbí gbé dánu ọ̀fẹ́ káwọn èèyàn bá ẹsẹ̀ lẹ́yẹ lé ní nínú àwọn tó tún àti àtúntò àwọn kòrèṣì àwọn kò fáàrù kòrèṣì nínú àwọn tó tún wá rin ojú ọ̀nà ẹ bákan náà ó làwọn alkhawarij alkhawarij àwọn náà rin ojú ọ̀nà yẹn nítorí hadithu eré tó lálàáfíà tí lulkhawarij ṣe wọn àtẹ̀mí ni tóun náà fi àbùkù kan nábì tó ní ìrẹ́dìdì ya Rasulullah fa innaka lam ta'dil kódà nínú riwaya kan ó ní hadhihi qismatun ma urida biha wajhullah ìgbàtà Nabi sallallahu alaihi wasallam tí wọ́n tójú ogun dé àwọn nǹkan tó bá kó látójú ogun Ànábì wá ń pín fún àwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam wọ́n fún àwọn Ànábì wá ń fún wọn láwọn nǹkan tó pọ̀ ju àwọn ìyókù lọ nítorí kẹ́mi wọ́n lè bá fà sínú ẹ̀sìn ìgbàtí Dhul-Khuwaysira at-Tamimi tó wá rí Ànábì sallallahu alaihi wasallam pé ah hadhihi qismatun ma Allah ìpín nǹkan tó ń pín nǹkan yìí Ànábì ọ̀fẹ́ bá ọlọ́run pàdé ọ̀fẹ́ rújú rí ọlọ́run pẹ̀lú bó ṣe

ẹ má gbàgbé pé bíjá sí wọn ni pé àtọ́ ẹnufin náà tílí tọ́ ẹnufin mankowil ojú ọ̀nà àwọn àwọn àìdáwò lọ ni ojú ọ̀nà àwọn ọ̀tá ọlọ́run bá ní tán máa ń lò nítorí ẹ̀lá níbi sallallahu alaihi wasallam ah inú wọ́n bí ànẹ́bì kan ànẹ́bì akhi Musa ọlọ́run bá kọ́ bá mi kẹ́ ọmọ Musa أوذي أكثر من هذا فصبر wọ́n fi àbùkù wọ́n fi ìnira tó ju eléyìí kan ànábì Ìsá ànábì Mùsá ìnira tó ju eléyìí lọ wọ́n fi kan òun náà ṣe sùúrù ní ó túmọ̀ sí pé ojú ọ̀nà àwọn ẹni fi àbùkù àti ìnira kan àwọn tí wọ́n bá gbé òdodo dání ولا تكونوا كالذين آذوا موسى موسى آذوا موسى فبرأه الله مما قالوا wọ́n fi àbùkà nẹ́bì Musa náà nítorí àti àbùkàn tó gbé dání náà ni ẹ̀sìn ẹ̀rẹ́ léjì pé mazhabu maslakọ̀ àwọn khawarij ni ẹlẹ́ẹ̀kẹta maslakọ̀ àwọn almunafiqun àwọn munafiqin kò yí báyìí nísìn àwọn náà wọ́n máa fi àbùkù kan nábì sallallahu alaihi wasallam nítorí àti bàntá nábì gbé dání jẹ kí ló dé wọ́n ni la in raja'na ila al-madina la yukhrijanna al-a'azzu minha al-adhall àwọn náà tẹ̀lé al-adhall ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ náà tẹ̀lé ni nítorí àti kábùkù bá nábì nítorí kí n tó gbé lọ́wọ́ ni yẹpẹrẹ lójú àwọn èèyàn kí nǹkan tó gbé lọ́wọ́ kó lè bá mọ́ ní ìlapa lórí ẹ̀mí àwọn èèyàn alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àdúyàtò al-mushriki ìnira táwọn al-munafiqun náà fi ka nẹ́bì nítorí àti bá dáwà nẹ́bì sallallahu alaihi wasallam jẹ́ nínú àwọn àpéjúwe bẹ́ẹ̀ òun náà tún ni hadithul ifk ìparọ́ zina máa Aisha ẹni tó ń gbà lérò tán fẹ́ kẹ́bùkù kẹ́gẹ́gẹ́ ó là torí pé al-khabithuna للخبيثات الزانية لا ينكحها إلا زان wọ́n fẹ́ pé ànábì ló ní zina إلا زاني wọ́n fẹ́ pé ànábì ló ní zina wọ́n fẹ́ pé ní khabith náà fi pè yàwó rẹ̀ ní khabitha jàmáà bẹ́yàn bá bẹ́ fi àbùkù kàn yẹn láyé àwọn tí wọ́n bá súnmọ́ yàn tẹ́yàn òun yẹn àbùkù kàn wọ́n ti máa pé táwọn bá fi lè fi àbùkù kan Àìṣà táwọn pè lórí ìsìnà táwọn bá ọkọ̀ rẹ̀ jẹ́ ọkọ̀ anẹ́bì ti bàjẹ́ anẹ́bì ọmọ ajẹ́ ọkọ̀ aṣẹ́wó àrùdùmìlà anẹ́bì ọmọ ajẹ́ ọkọ̀ aṣẹ́wó tó lọ́wọ́ bá lẹ́gbẹ́ ìsọ wípé àwọn ẹni bú lọ́kùnrin tó jẹ́ oníṣìnà lọ́kùnrin àwọn ni ó máa sí ọkọ̀ fún àwọn gẹ́ni àwọn oníṣìnà lóbìnrin ayẹ́gbẹ́ tí Àìṣà bá jọ́nsìnà anẹ́bì náà máa jọ́nsìnà illa zani abẹ́lẹ́bọ̀ ọlọ́run ní àwọn onízìnà lóbìnrin kò sẹ́ni tí ó fẹ́ wọn ju àwọn onízìnà lọ́kùnrin lọ àbáwọn ẹlẹ́bọ̀ nítorí ló jẹ́ pé nínú hadith Imam Bukhari sallallahu alaihi wasallam tó fẹ́ wá ẹni tí yóò bá wọn yanjú Abdullahi ibn ìtàlẹ́bí sọ ni pé tàlẹ́ni náà tí ó bá mi yanjú ọkùnrin tí ń fi ìnira kàn mí níbi ara lé mi anẹ́bì jẹ́ kó yọ pé anẹ́bì ní ó ń fi ìnira kàn òun tàbí fi ìnira kàn àìṣà àmọ́ ìnira yà anẹ́bì ní dínkàn tó rẹ̀ anẹ́bì ní ọmọ nǹkan nípa èèmọ̀ nǹkan kẹ́ nípa ara lé mi ju dáadáa lọ ó túnbọ̀ sí pé anẹ́bì jẹ́ kó yọ pé ìnira tí wọ́n fi ẹ̀dàkùn sórí ẹ̀ pé ìyẹn tí ń kọjá lọ tó wá ní ẹ̀rí ẹ̀rí ọkọ̀ obìnrin ẹni kọjá mẹ́wò lẹ́gbẹ̀ẹ́ pátá lánàá náà mọ́ ìyàwó ẹ̀rọ rọ́rọ́rọ́rọ́ bí lánàá kọ máa jẹ́ ìwòlá gbádá pé ìyàwó mi náà kú náà rún à wọ́n rún ìyàwó rẹ̀ ọwọ́ wá ń sọ pé òjò náà nílọ ọkùnrin tó ní mìlà tọ́gẹ̀ ìfìlà ẹwà ẹjẹ́ ni wọ́n wẹ̀wọ́ wẹ̀wọ́ wò ìwà tún yapa gbádá tẹ̀kórí òpé ṣe rá nítì ojú ọ̀nà àwọn àlùmọ̀ṣirikù nìyẹn àwọn ọ̀sẹ̀bọ̀ àwọn àwọn àlùmọ̀nàfikù nìyẹn ojú ọ̀nà yìí náà tó wá lójú ọ̀nà àwọn ṣíà àwọn ṣíà nígbà táwọn fẹ́ wó hadith annabi sallallahu jama'a àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gba hadith annabi wá fún wa gẹ́gẹ́ tó jẹ́ pọ́ bá kọ alákọ̀ọ́kọ́ àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ó ti rọrùn fún wọn láti wo nǹkan gbéra nìyẹn nígbà táwọn sàhábà tó bá jẹ́ kò fáàr káfàárọ̀ fásákọ̀ wọ́n jẹ́ kéèfèrí wọ́n jẹ́ pòkì ẹ́ wọ́n jẹ́ wọ́n jẹ́ ní tó ti jáde kó lọ́ẹ̀sìn ẹlẹ́kùnsá lè gbẹ̀sìn lọ́wọ́ ọmọ nǹkan méjì làwọn fẹ́ lò láti fi bàjẹ́ wọ́n fẹ́ ba alukur'ani jẹ́ àti sunna nítorí àwọn sọ̀hábà yìí àwọn náà lẹ́gbẹ́ alukur'ani wà sí ìlú tàbá jábọ́ sí tàtà àti lọ́hẹ́ àwọn sọ̀hábà bá sí gbẹ̀gbàwá hadithu náà ni bá ṣe gbẹgbà wá hadith bẹ́ẹ̀ náà láti gbẹgbà wá alkùrán látọ̀dọ̀ àwọn sọ̀hábà àwọn wọ̀nyí wọ́n wọ́n pé kí làwọn lè ṣe láti fẹ́ bá alkùránù kẹrìmù jẹ́ kí làwọn lè ṣe láti fi wó súnnà láti fi wó ẹ̀sìn torí pàtí mà yí pé nǹkan tó lè wó islam òun náà rí pé ẹ wó wọ́n bẹ̀rẹ̀ sí máa bú àwọn sọ̀hábà wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣépèlé wọn oríṣiríṣi àwọn nǹkan tí àwọn sọ̀hábà tí wọ́n má kú ń bẹ̀ náà fi ń kàn wọ́n nítorí pé kí ni àtọ́ánú fi náàkiri tọ́ánú fi mà ń kòrò tá a bá ti lè fi àbùkù kàwọn tẹ́gbẹ̀ nǹkan ìwá ìtẹ́gbẹ́ wá ti bàjẹ́ náà nìyẹn orí maslaku yìí òun náà lẹ́ni tí ń jẹ́ sí pé nígbà tó wọ́n bá mú tí ẹ̀ alìmọ́mù Bukhari ló ti mú kí ló bá nítorí wípé tí ẹ bá ti ní àǹfààní láti wò alìmọ́mù Bukhari àti sọ̀híhù ẹ̀ kò sí tíra hadithu náà má láyé kò dẹ̀ sí hadithu annabi náà má láyé táàní ní Bukhari òun ni àgbà àfá nípa hadith lẹ́yìn al-Qur'an tíra rẹ̀ ló ti lálàáfíà jù nínú islam ẹwọ ọdúnrún tíra tí àwọn èèyàn kọ nípa ẹ̀sìn ẹwọ ó lè pọ̀ tó tíra yẹn pọ̀ débi wípé kò ló ń kà ní tíra táwọn èèyàn kọ nípa islam àwọn ilé tàbí tẹ́ mẹ́mẹ́ àwọn ilé tàbí tẹ́ mẹ́mẹ́ gbogbo tíra yìí bó ti wá pọ̀ tó yìí eléyìí tó lálàáfíà jù òun náà ni alukur'an lẹ́yìn ẹ̀ òun náà ni sahihul bukhari gbogbo al'umma yí pátá òun wọ́n sì fẹ́nu kò lórí pé asahul kutubi ba'da kitabillahi subhanahu wa ta'ala sahihul bukhari wa sahihul muslim tíra tó ní àlàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba òun náà ni sahihul bukhari lẹ́yìn náà sahihul muslim hatta tíra kékèké al-arba'un an-nawawiyya ilé ta abu abdillah محمد بن إسماعيل بن ابن إبراهيم بن المغيرة ابن بردزبة البخاري وأبو الحسين مسلم بن الحجاج آه، أبو المسلم القشيري النيسابوري وني في صحيحيهما اللذين هما أصح الكتب المصنفة الإمام النووي لصرعي وني حديث ملاك وقوي حديث النية إنما الأعمال بالنيات wọ́n ní ẹ̀ntọ́ gba hadith yìí wá òun náà ni alimami bukhari àti imam muslim wọ́n wá dáko wọ́n wá sopọ̀ àwọn méjèèjì wọ́n ní fi sahihayhima wọ́n wá gbà wá nínú sahihu àwọn méjèèjì allabaynihuma èyí tó ti pé àwọn méjèèjì náà ni asahul kutubi almusannafa tíra tó lálàáfíà jù nínú tíra bukhari lálákọ̀ọ́kọ́ muslim tẹ̀lé bukhari lálákọ̀ọ́kọ́ nǹkan tó pàtàkì bẹ̀rẹ̀ lórí Bukhari ni pé tó bá ti wó ìmáàmù Bukhari gbogbo àwọn yòókù ti wó nìyẹn kò yẹ báyìí nìsìn tó pé tẹ́ẹ̀ bá ti lé abẹ́ wólé nìsìn tẹ́ẹ̀ bá fẹ́ wólé àwọn lọ bẹ̀rẹ̀ látòkè àwọn ohun ọ̀bọ̀ látòkè sẹ́mọ̀ pé ilé yẹn díẹ̀ rẹ̀ ní ẹ̀nà ọmọ foundation ẹ bẹ̀rẹ̀ láti pìlẹ̀ ibi tó strong jù lára lé ibi tí ilẹ̀ gẹ̀ngẹ̀ gbára lé òun náà ni ẹ ti bẹ̀rẹ̀ sí wú tẹ́bá ti wú láti foundation gbogbo tó ń bẹ lókè yẹn kí ní ṣe kíní wọ́n bọ̀ wá tó gbogbo tó ń bẹ lókè yẹn náà ẹ mọ́ lórí ìsàlẹ̀ ni dé gbogbo tíra yóò kù sí orí lẹ́gbẹ̀ẹ́ Sahih Bukhari nìyẹn wọ́n mọ gbogbo tíra yóò kù pàwátá lórí Sahih Bukhari ni tẹ́ bá ti lè ba Sahih Bukhari jẹ́ gbogbo ẹ̀ náà wà lẹ́gẹ̀ẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni àbí nígbà tá bá ní nǹkan lọ́lọ́láfíà jù nǹkan tó wá lọ́lọ́láfíà jù gẹ̀ẹ́lá tí wọ́n bàjẹ́ ẹ dákun gbogbo àwọn tí ò wá tó ń bọ̀ ọ̀rọ̀ ayé tí èyàn fẹ́ bá ìdílé kẹjà ìdílé wọn fẹ́ bá jà yìí wọ́n wá lẹ́nì kátà bí ń sa lágbára nínú ìdílé yẹn bóyá bá lè lè yẹn lágbára ní o ó sì lè bá jẹ bá lè lè yẹn náà bá lè lè yẹn náà lè ní ẹ̀ pé ìgbà mi wọ́n ní dàdé ò lè jà àmọ́ ládùúrò tó ó má tó dágbòrò tó gbójú kí bá lè lẹ́ni gbogbo àwọn yòówù kí ni wọ́n ṣe wọ́n fèrè sí nítorí wípé ẹni tó jí alágbára gan lẹ́tí mú balẹ̀ yẹn ogun ti parí tó wá ti lè mú yẹn mú alágbára balẹ̀ gbogbo àwọn tó kù tí ẹbẹ́ lọ́pọ̀ ẹlágbára tẹ́ni ni ẹ ma sálọ ni àìbẹ́lá ní sí èyàn bẹ́ jáwọn ìlú kan ní wọ́n ni ọba àlú wọn gẹ̀rẹ́ ọkọ̀lọ́gbá pẹ́tò ọba sórí rẹ̀ ọ̀bẹ́ burú ó ní ẹ

àwọn tí wọ́n gbé níbi láti gbé yìí wọ́n mà nítọ́ bàtà fi gbé bẹ́ẹ̀ tí ó gbẹ́jọ pé táwọn bá ti wó Imam Bukhari gbogbo àwọn tíra yóò kò bá wá tátira hadith àwọn ti wó nìyẹn kò dẹ̀ sí nǹkan tọ́fà wọ́n yìí fẹ́ wó Imam Bukhari tán fẹ́ wó Sahihu ẹ̀ nítorí wípé wọ́n fẹ́ máa lo hadith quran pẹ̀lú ra'ayi wọn wọ́n ti al-Qur'an náà àmọ́ wọ́n gbé láti bí súnnà ni al-Qur'an tó bá bẹ̀rẹ̀ láti bí al-Qur'an yóò tètè ya àwọn èèyàn lẹ́nu púpọ̀ jù wọ́n gbé láti bí súnnà náà tó bá tí wọ́n parí ìyẹn wọ́n wà lọ sí bí al-Qur'an yẹn wọ́n wà bẹ̀rẹ̀ sí máa wo wọ́n wà bẹ̀rẹ̀ sí máa wo ẹ̀sìn gẹ́gẹ́ wallahi al-azim ẹ̀sìn náà fẹ́ wo lódìdí wọ́n fẹ́ máa fi làákẹ́yẹ wọn àti olórí wọn fẹ́ fi dájọ́ nú ẹ̀sìn wọ́n wọ́n fẹ́ máa sọ àwọn èèyàn jẹ́rú wọ́n fẹ́ máa kórí àwọn èèyàn bábẹ́ nítorí ẹ̀ náà ibẹ́ wípé kí ni tó kí ni tẹ́ ilé tó lágbára jù tẹ́ gbára lé gan sí hadith náà ni ẹjá bàjẹ́ jama'a àwọn oníwà ń ṣe bẹ́ẹ̀ lásìkò yìí àwọn almustashirikun àwọn almustashirikun orientalist àwọn náà lọ kọ́mà nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba wọ́n kọ́ dáadáa ó dẹ̀ yé wọn nítorí àti sí ẹ̀sìn ọlọ́wọ́n nǹkan tó fàtọ́ fi ṣe bẹ́ẹ̀ nìyẹn ní tó fàtọ́ fi lọ kọ́ ẹ̀sìn yẹn wọ́n wá korí títí àwọn tíra tọ́pọ̀ iná sì fi ń kọ́ àwọn èèyàn ní University of London àti Cambridge àwọn alùmùsẹ̀ṣẹ̀kú ní nǹkan wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá tí wọ́n jẹ́ mùsùlùmí náà tí wọ́n ta afẹ́rọ̀ àwọn náà ti orí ti nílapa lórí wọn àwọn náà wọ́n ń gbógun ti ẹ̀sìn lójú ọ̀nà táwọn alùmùsẹ̀ṣẹ̀kú nìyẹn eléyìí báyìí ní nǹkan tó fà á tí wọ́n fi ń ṣe tọ́ánù sí Imam Bukhari àti sahihu ẹ̀ àdísù gẹ́gẹ́ ni wọ́n fẹ́ wó àdísù gẹ́gẹ́ ni wọ́n fẹ́ lò náà nínú àwọn tí a tó fẹ́ làkalẹ̀ òun náà ni pé ojú ọ̀nà wà àwọn tí wọ́n máa ń tako Imam Bukhari àti sahihu ẹ̀ àwọn tí máa ń tako àdísù Ànábì sallallahu alaihi wasallam ojú ọ̀nà wọn máa rìn wọ́n láwọn ojú ọ̀nà tó máa rìn àwọn náà rí mo ti sàlákọ̀ọ́kọ́ mẹ́ ẹlẹ́ẹ̀kejì kan ní hadithu ó ń takò al-Qur'an wọ́n sọ wípé wọ́n ní hadithu anabi sallallahu alaihi wasallam ó ń takò al-Qur'an so tàbí sí bára sí takò al-Qur'an ó túnmọ̀ sí pé ànígbà lára ojú ọ̀nà wọn nìyẹn ìjọ wá rọrùn kí hadithu takò al-Qur'an ń tàpàdà sàlàyé nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ní ojú ọ̀nà tá máa ń lò òun náà ni pé wọ́n ní hadithu ahad ahadithul ahad àwọn hadith ẹgbẹ́ sọ̀hábí ẹyọkan lọ́gbàá wa la yufidu al wàlá yùfídù láàmàl ìnáma yùfídù àrùn wọ́n ni àhàdìsùl àhàd hadith lọ pẹ́ sọ̀hábí ẹlọ́ka àbí méjì àbí mẹ́ta kò ní jù bá nìna lọ náà pè ní àhàd hadith lọ pẹ́ sọ̀hábí kan lọ́gbàwà àbí méjì àbí mẹ́ta tó bá yẹ́ sí pé àwọn ni wọ́n gba hadith yìí wá a jẹ́ sí pé hadith yìí à ní máa lò torí pé kò túmọ̀

kí wá ní àlàyé lórí pé al-Qur'an kò ń takò súnnà àmì súnnà ò ń takò al-Qur'an ẹgẹ́ bí àwọn aláìmọ̀kẹ́ yìí ẹgẹ́ bá ti ń sàlà ẹgẹ́ bá ti ń sọ so yíra ní sí so wọ́n ni ẹ hadith yẹn ó ti takò aya Qur'an báyìí fún bí àpẹẹrẹ yasalunaka anil mahid qul huwa adhan fa'tazilu an ní èrò wípé yasalunaka àwọn Yahudi àti Nasọ́rọ̀ wọ́n bọ̀ wá bí ó léèrè anil mahir nípa nǹkan oṣù àwọn obìnrin ẹ̀jẹ̀ tí máa ń jáde ní ara àwọn obìnrin lóṣooṣù qul huwa adha ọlọ́wọ́ olúwa ní ilẹ̀ ànábì sọ fún wọn pé nǹkan yìí ó ni fa'tazilu nisaa fil olúwa ní ẹ sí àwọn obìnrin nígbà haibọ̀ lọ́wọ́ fa'tazilu nisaa fil wọ́n ni nǹkan táyà kùránì sọ ni ẹgbẹ́ kásì ìrẹ̀tìzáàl ká yẹra fún àwọn obìnrin nígbà tí wọ́n ti haibọ̀ lọ́wọ́ wọ́n ni kẹwàá lè bá àmà ipé Imam Bukhari tẹ́ ń gbá lẹ́sọ̀ híhù ẹ̀ olówó gba hadith anabi wa tí fi ń takọ àyà kùrán táwa lẹni alákọ̀ọ́kọ́ tí máa ń wá sí ọlọ́wọ́ bá tẹ tí ìbá sànẹ́bì anabi lẹni alákọ̀ọ́kọ́ tí máa ń wá sí ọlọ́wọ́ bá tẹ ọlọ́wọ́ bò nípa anabi bẹ́ni ní tí ń wí náà nìyẹn o hikaya ni mo ń ṣe o ó wà mí báyìí ṣe bá ní tìí bẹ́ni ní tí ń wí náà nìyẹn pé so Imamul Bukhari ó wá ń sọ wípé Aisha radiyallahu anha ó gbà wá nínú sọ̀híwẹ̀ pé Aisha sọ pé kana nabiyyu sallallahu alaihi يأمرني ya'muruni fa'tazir wa yubashiruni wa ana ha'idun pé annabi sallallahu alaihi wasallam anẹ́bí a máa pàmí lásẹ̀ àtẹ́zìr kí n lọ fọ abẹ́ mi nù bẹ́ni ẹjẹ́ ń tú ni mò ń tú yẹn o ìtìzáò ó túnmọ̀ rẹ̀ sí ìfọ abẹ́ nù ìtìzáò subhanallah ẹwọ bí sí òjò àtàìmọ̀kan ẹwọ bí tó lágbára dé àwọn iléekéwù iná sì kà sí iléekéwù tó ńláńlá jù láwùjọ wáyé àbẹ́ ẹ̀kọ́ ni iléekéwù tẹ́ni tí ń jẹ́ mùdír iléekéwù tẹ́ni yìí ń ṣe tẹ́ni tí ń jẹ́ mùdír irú àwùjọ bẹ́ẹ̀ nínú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń tú kéwú ní àtúgbà òdì ẹni tó bá padà wá yanjú ẹ̀ insha Allah ó ní káàna nàbí sallallahu alaihi wasallam ya'muruni àìṣà ní ànẹ́bí àmọ́ pa mí láṣẹ fa àtẹ́zì kí n ṣe kí n yóò kí n ṣe ìtìzáà mùdírù wá tú sí pé kí n lọ fún abẹ́nu wa ọmọ wa bá mi ànẹ́bí ọmọ wa bá mi ṣeré èmi ti ń ṣe haibọ̀ lọ́wọ́ ń gbà nínà pé ọlọ́run báyìí sọ pé fa àtẹ́jìrì nìsá àfil mahir anẹ́bì ọlọ́run ká máa súnmọ́ obìnrin wa nígbàtí wá ń ṣe àìdọ̀ lọ́wọ́ Bukhari yìí náà lọ́wọ́ àgbà wá nípa nẹ́bì àmà súnmọ́ àìṣà táìṣà máa ń ṣe àìdọ̀ lọ́wọ́ àwọn yẹn bá hó àpéjúwe hadith wa nẹ́bì tó takò àyà Kùránì nìyẹn lójú tiẹ̀ ẹ ṣeun lọ́dọ̀ tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àpéjú hadith annabi tó takọ ayà Qur'an àbínú àwọn àlébù tó ń rí fàyọ nínú sahihul Bukhari wípé sahihul Bukhari ò fi dá onígbé Bukhari gba ẹgbà wá nínú hadith rẹ̀ fánàbí rẹ̀ ìyá ọ̀dàbìlà pé ànábì rẹ̀ nítorí hadith imam Bukhari gbà wá pé báàbù man báàbù nípa ẹni tó bá kọ ìyàwó rẹ̀ haliwájú ìmọ̀tàwú bí tọ́láàkó tí yóò dájú kọ ìyàwó rẹ̀ pé òun fẹ́ ṣe tọ́láàkù ní báàbù yẹn mú padà mú wà láti ọ́sàlàyé nǹkan tó wà ń bẹ́ o ọ̀tọ̀ ní Imam Bukhari ọ̀tọ̀ ní jíǹgbà wá ó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam tánàbí wá fẹ́ wọlé tọ̀ ní ààyè kan táǹpẹ̀ ní ṣáòrù àbíkàlọ́ pé ṣáòrù méjèèjì náà lọ́wọ́ àyè jẹ́ ó jẹ́ ọgbà oko kan ọgbà làbídùn kan dàbínù kan ní Madina tó gbajúmọ̀ náà ń pè ní ṣáòrù ànábì wá fẹ́ wọlé tọ̀ ìyàwó yìí bàtánàbí sallallahu alaihi wasallam ànábì wá wọnú háìtò ilé tó ẹ́kọ́ padà wá sàlàyé ìtukútù náà ló tún háìtò ẹgbẹ́ bóyẹ tún ìtìzáàrùn mẹ́rin náà ló tún tukútù mí náà háìtò ànábì wá wọnú ògiri ànábì dá àlùjànnú ànábì dá láǹgbá tí ó máa wọnú ògiri wọn

bí ẹni tí bá ń rọ́ Imam Bukhari bó ṣe rí nìyẹn nígbà nílọ nìyẹn amẹ́nìsìn àwọn lè sọ wípé bí ẹni tó gun ọ̀kadà ọ̀kadà tọ́lọ fi pàdé train nígbà tí ẹ gun ọ̀kadà tọ́lọ fi pàdé train bẹ́ẹ̀ lẹ́ni tó bá fẹ́ tako Bukhari ṣe rí àníri mọ́ torí yọ́ lọ yọ́ lọ yẹ́yẹ́ ni bí kéwú ṣe lọ mùdírù ní kéwú lọ yányá wàlọ́yìn torí bí ẹni ìdí ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀lá ìmọ̀ká rẹ̀ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwájẹ̀ márùn kọbáyà kan wà nílẹ̀ ni ìyẹn márùn kọbáyà ìmọ̀ kan wà nílẹ̀ ni àmọ́ wàlọ́yìn ìdí ń sọ̀rọ̀ sí ló jẹ́ kó yẹ pé kódà ẹ̀ẹ́pà ìmọ̀ ṣẹ̀ríà àti ìmọ̀ ṣẹ̀ríà àbó ìmọ̀ ṣẹ̀ríà àtọ́wọ̀n ìmọ̀ lúgọ̀ kí ẹ tún ìtẹ́zàrọ̀ yẹ kí ẹ sí pé kíyàn fún abẹ́nu ṣẹ́rí tí fíìlù bá ti lè kọjá olóko mẹ́ta ó ti dàrú máwọn àwọn irú àwọn irú àwọn e, e, alákẹgbẹ́ mùdírù àwọn tó wà ní mustawa mùdírù tí ó ti dàrú máwọn lójú nìyẹn ìtẹ́kọ́ wá ní ìftáàlà ìtẹ́zàrọ̀ ní òjò ọmọ ẹ̀jú ẹ̀ jahila amta jahala ìkanu méjèèjì ni imma an yakuna jahilun wa ń pẹ́ aláìmọ̀kẹ́ ni àbí kó fi mímọ̀ sàláìmà kó fi mímọ̀ sẹ́kẹ́ ni kó fi sàláìmà nítorí pé ana àtàhàyà ìdàmú ń bá mi kéfà kọfíyà alamitihi subhanallah báwọn ní nǹkan yìí ṣe parọ́ bóòrùn ṣe pa jù bóòrùn ṣe pa mọ́ fúrú ẹni báyìí lẹ́yìn tó ẹ́ sí pé àwọn èèyàn gbé sí ipò tó ga nínú mọ̀ àṣẹ ipò tó ga nínú aláìmọ̀kání ìyádan billah ẹwùn kẹ ìtẹ́zàrọ̀ láti di ìzáàrù láti mú láti di ìzáàrù kí náà ń pè ní ìzáàrù gbogbo aló ti yé pé aṣọ rí tẹ́yàn bá ró aṣọ tá máa ń ró náà ń pè ní ìzáàrù abẹ́ẹ̀kọ́ ni so tó yẹ tó wá láàyè tọ́pọ̀ nínú

nígbàtí mo dírun tún ìtàzàrọ̀ sí kéèyàn fún abẹ́ àmàdáre láwùjọ ìfà nílùú mà nílùú àfà ẹ́ tó nígbàtí tàbà bá wá túnkéwú báyìí àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ kí làwọn túnkéwú náà kò yẹ báyìí sí bí kéèyàn rí ilá ilà àti ilá ẹlọ́pẹ̀ omi ìjìnlẹ̀ jọ bóse bóse jìnlẹ̀ síra wọn ilá ọbẹ̀ tá ń jẹ ni ilà ìta àbáfà ní bóyá fàásẹ́kẹ̀ bóyá fà sílẹ̀ àbí ilá subhanallah ẹ̀rí nǹkan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ inú àwọn kẹtàkẹta tẹwárí kẹwàárí ilá kọ́kà ní ilà àbí kọ́kà ní ilà wallahi a alẹ́ má burú ẹni ẹ̀kọ́lódò ní púpọ̀ àmọ́ ibi tí wàhálà wà ó ní kíyàn rí ilá kọ́wà pè lọ́rùn lá wàláhì problem ni tó ní mi ò mọ̀ bí àti kíkọ àti tútú bí ilá ṣe papọ̀ mọ́rùn láì ní ọmọ bóyá torí pé ọ̀run ńlá ńlá tọ́ ọ̀run wọ́n gọ́ ọ̀run tó wà bẹ̀rẹ̀ gọ́ kò yíra ní wá fi sí ń sóhun ti wá papọ̀ máa ilá àúzùbìlá irú àwọn nǹkan báyìí ni ìtẹ́jọrọ̀ ìtumọ̀ ní pé ànábì kódà hadith yìí òun ló jẹ́ kó yíwa yí pé ànábì ò já máa àwọn obìnrin hadith ó mú wá gẹ́gẹ́ ní tú quran ẹjá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ as-sunnatu tufassiru al-Qur'an wa tubayyinu mujmalahu wa tufassilu muqayyadahu wa tuqayyidu tí n kí tí kùránì bá gbé nǹkan wá ní mọ́tọ́lá kò báyìí tó bá jùlẹ̀ ní bọ́rọ̀ gidi súnnà ni ọkọ̀ ìyádà yóò wá jẹ́ ìtọ́lọ́wọ́ bá lẹ́gẹ́lá jùlẹ̀ ní bọ́rọ̀ gidi yẹn o wa súnnà máa ń kọ ìyádà alkùrán ní tí kùránì bá jùlẹ̀ ní bọ́rọ̀ gidi sọ dé fún wa bákan náà ní tí kùránì bá gbélẹ̀ kalẹ̀ ní wà fọ́ sí wẹ́wẹ́ ní wà tú sí fọ́síwẹ́wẹ́ tàbí nǹkan tí kùránì bá gbé kalẹ̀ ní nǹkan tó wà nǹkan tí tí kùránì ọ̀fà sárọ̀ tí ó sọ túmọ̀ rẹ̀ tí ó sàlàyé ẹ̀ súnà wa sàlàyé nǹkan tí súnà máa ń ṣe nìyẹn eléyìí sí ní fẹ́nu gbogbo àwọn àfáàdì mọ̀ tí wọ́n lálàáfíà pé anna súnnata tufassirul qur'an wa tufassiluhu wa ẹ́ a kí wá ní dẹ̀lìlì lórí ẹ̀ àyà kùránì náà ni àyà kùránì yìí sì ní Al-Imam Ibn Hazm rahimahullahu ta'ala àwọn náà tí wá yà yí pé ọba àdíkẹ́ láti lè bá a máa fi sàlàyé fún àwọn èèyàn in tá a sọ̀kalẹ̀ fún wọn kí ni zikiru tọ́lọ́wọ́ bá lè kílá sọ̀kalẹ̀ fún ànábì kí ni tọ́lọ́wọ́ bá lè kílá sọ̀kalẹ̀ fún àwọn èèyàn in tọ́lọ́wọ́ bá lè kílá sọ̀kalẹ̀ fún àwọn èèyàn Al-Qur'ani ni zikiru tọ́lọ́wọ́ للناس ما نزل إليه نزلنا أتما نزل أصدقر كالفوان إن كلا وقال kó lè bá wọn fi sàlàyé mánú zila in ti ẹlẹ́kẹ̀ẹ́jì ta sọ̀kalẹ̀ ó mi pẹ̀ǹkan méjì lọ́wọ́ bá lè kí sọ̀kalẹ̀ azikiru walkur'an azikiru mẹ́yẹ onáyìn sunna òun lọ́wọ́ bá lè kí sọ̀kalẹ̀ bá nẹ́bí láti lè bá wọn fi sàlàyé alkur'an láti fi sàlàyé kó wà máa yàn fíkò àrìn hawa in huwa illa wà ومن رباط ال... ومن رباط ال... ومن رباط الخيل ترهبون به عدو الله وعدو... وعدوكم اللهم بني اكبس كاري فانوا تعالوا بهو تاسي ما استطعتم من قوة gbogbo agbára tẹ bá ní ẹgbẹ̀sí ẹ̀kalẹ̀ fún wọn ṣe bá ní ìṣàgbára wà mí rí bá pẹ̀lúkọ yìí ọmọ bá ní kódà ẹ̀sìn síso mẹ́lẹ̀ ẹ̀dùn pèsè kalẹ̀ fún wọn tán bá ti rí ẹ̀sìn tán ẹ̀sọ mẹ́lẹ̀ wípé ẹ̀sìn jihadi ní kẹrù má bà wọn kẹ máa ṣe irhab fáwọn ọ̀tá ọlọ́wọ́n bá àtàwọn ọ̀tá yín ìgbàtàwọn tánàbí sallallahu alaihi wasallam fẹ́ tú àyà yìí fáwọn sọ̀hábà ọlọ́wọ́n bá ní wa a'iddu lahum mastata'tum min quwwa kúwà lọ́lọ́ni kápèsè ọlọ́ni kápèsè kúwà anẹ́bì lọ́wọ́ jẹ́ kó yíma kí ọlọ́run bá lékẹ́ lágbà lérò pẹ̀lú kúwà ń bẹ̀yẹn anẹ́bì ló tú fún wọn kí anẹ́bì ló tú anẹ́bì ni alá innal arábìnrin ẹ̀ṣẹ́ sí kẹgbọ́ o nǹkan tẹ́ ń pè ní kún wà níbi bẹ̀yẹn àrọ́míyù nǹkan tẹ́yẹ bá ń jù ní o láti gbà ẹjí tó rìdò ní kò sí nǹkan tó ní agbára jù tó jẹ́ kún wà tó lágbára láti jagun tó nǹkan jújù ẹ̀ tí ọ̀nà sáà mixai wọ́n jù ní so bá ní sí yìí so bọ́ǹbù wọ́n jù ní kódà ìbọn èèyàn jù ní so bá ní láti fi tẹ́ wá wà lẹ́ẹ̀tì jù tí ó ti jáde lọ bá ẹni tẹ́bàbẹ́ kó ṣe léṣe àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti gba ẹyí tó fìdò ní kó wà òkú níbi àrọ́míù kò sì ní kú ń bẹ̀ síjọ́ jọ́gbẹ̀dà kìyàmà nítorí ẹjẹ́ pé kó wà tán lágbára jù nígbàtọ́lọ́wọ́ bá lè kẹ́lá fẹ́ bá àwọn ìjọ elérìnjà kí ọlọ́wọ́ bá ṣe rọ́míù náà ni ala ìnàkúwàta àrọ́míù anẹ́bì ló tún fún ọbẹ̀ láwọ́lá súnnà tí è bá yẹ súnnà ni a níjẹ́gbẹ̀ yẹ kúwà mẹ́ anẹ́bì fi túnnà ó fi tú al-Qur'an bákanáà ẹwọ ìgbà táwọn sọ̀hábà sí ayà alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun ìgbà tó sí ayà yẹ gbọ́yé anábì sallallahu alaihi wasallam ló tú fún wa ṣe bá ní ti so anábì sallallahu alaihi wasallam jẹ́ kọ́lá yí pé alam tasma'u qala luqmana libnihi wa huwa ya'idhu ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'azim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwòrán nínú àwọn àwòrán tí a súnà bá bíi tí al-Qur'an òun náà ni hadith mudiru muwai kí wá lálàyé tó wà ń bẹ̀ àlàyé tó wà ń bẹ̀ ni pé ọlọ́run bá dìkẹ́ sọ pé yas'alunaka 'anil mahid wọ́n bọ̀ wá bí rẹ̀ nẹ́bì léèrè nípa nǹkan haibọ̀ tí máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin lóṣooṣù ìrànẹ́bì sọ fún wa pé jẹmọ́ ẹni tó bá kó jáde fún yẹn lé ó ti ẹ̀tìzáàlù àbí ó ti ẹ̀tìzáàlù ó lè yára fún àbí ọ̀yẹ́ra fún ẹni tí kọba báyàn sún yàrá kankan náà máa báyà yàrá kan lájọ́ sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ni yẹra fún ọ èmi wá lọ sọ bá lọ mo ti yẹra fún àbí yẹra fún ọ àwájọ́ sún ibùsùn kan náà máa mo ti yẹra fún àbí yẹra fún ọ ọgbọ̀rọ̀ dáná fún imọ́ láti bàtó ti bẹ̀rẹ̀ haibọ̀ yìí mo yẹra fún àbí yẹra fún ọ èsì ní súnmọ́ ọmọ ní ti eléyìí tí máa ń di ọmọ mo yẹra fún àbí yẹra fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà omi tó ọba lò ìyìn nílò má oúnjẹ tó ọba jẹkù ìyìn ní jẹmá kódà aṣọ tó ọba ti bóra ìyìn ní bóra ìyìn ní bóra gbogbo ilé ló túnmà ìtìzáàl fa'tazilu nisaa fil mahid ọlọ́ni táàfi gbàgbọ́ yẹ pé ṣé táwọn obìnrin wọn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ sọ́rọ̀ ní alẹ́ wọn jáde kó lé kálé wọn lọ́lé bàbá wọn ni sọ́lọ́ ní kọ́mọ̀ dáná fún wa mọ́ sọ́lọ́ ní kọ́mọ̀ bá wa yarun mọ́ sọ́lọ́ ní kí sọ́lọ́ ní kọ́mọ̀ wọn ṣeré sọ́lọ́ ní amọ́sùn bìsù kaná sọ́lọ́ ní amọ́sùn yàrá kaná nítorí pé gbogbo àwọn eléyìí ìṣe sí àwọn yahudi ni àwọn yahudi tóbìnrin wọn bá ti bẹ̀rẹ̀ haidọ̀ tó bá ti ń ṣe nǹkan aládàá rẹ̀ oṣooṣù báyìí gbogbo àwọn nǹkan tá a kálẹ̀ yìí kò sí bọ́rọ̀ dáná fún wọn wọn àti níṣẹ́ kankan pẹ̀lú ẹ̀mọ́ ó dìgbà tó bá tó parí haidọ̀ yẹn kan tó tó ní kọ wọlé padà tá a bá dẹ̀ sí fẹ́ tí ó lábùsù ẹ̀tìzáàl aláàmùkútàbọ̀ lọ́gọ̀ lórí ìtumọ̀ tí lọ́gọ̀ gbé wá gbogbo eléyìí láì pẹ̀lú ẹ̀tìzáàl èyẹ yẹra pé ìtìzáàlù ezi bá ní kí ẹ̀yẹra fún pé ìkẹzìlù húnná an tó jámi húnná ẹ́ ọlọ́wọ̀ bá ní ẹ̀yẹra fún wọn ẹ má bá wọn láṣepọ̀ tí máa ma bá sọ ẹnu àwọn dẹ̀lìlù tó wá fún o ní hadithu tí Aisha wá ń sọ yìí pẹ́kẹ́ lè bá àmà yí pé àgbóyè bá tẹ́sìrì nìsá kò túmọ̀ sí pẹ́kẹ́ àmà bára ìwọ̀n ṣeré àìmọ́mù Bukhari wá mú hadithu wá pé Aisha jẹ́ kóyọ pé tó bá yẹ pé àgbóyè jìzálù ọba lọ sí ilé kéyàn má bára ẹni ṣeré ni a ànẹ́bí àmà báhùn ṣeré kan nabi sallallahu alaihi wasallam ya'muruni ànẹ́bí àmà pàmí láṣẹ fa àtẹ́sìr ànẹ́bí ma wá lọ rọ ìró ìró fa yubashiruni ànábì ọwà máa bá ṣàrọ̀ ní ànábì ọmọ wá fún àmọ́ àjọ ṣeré papọ̀ ànábì ọmọ fara kí ni àjọ máa ṣeré papọ̀ wọ́n á ní haidun ìgbàtẹ́mì ti ń ṣe haidun lọ́wọ́ eléyìí báyìí ló fi jẹ́ gbogbo umma umma ìjìmẹ́rù wà lórí wípé bá ń lọ́wọ́ o a bá ṣe gbogbo eré a lè ṣe kúbìlà a lè kí a lè jọ máa yíra wa mára wa kálẹ̀ a lè jù gbogbo nǹkan dá lè ṣe àyàfi nǹkan yọkan tọ́lọ́wọ́n bá ní ká ṣe ìtìzáàl tọ́lọ́ ní ká jìnà sí ni pé ká má já máa wọn ká má bá wọn ní àṣepọ̀ tí máa dọ́mà ọlọ́ni ìjẹ́ ẹ̀gbọ́dọ̀ ṣe ni ẹ ṣúnà nẹ́bì lànẹ́bì fi sàlàyé ìtìzáàlù fún wa kí wá sí ẹnìkan wọ́n tó máa àhàdìsù mí náà wá pé kódà tánàbí sọ́lọ́lọ́ sọ́nà bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ anábí ọwà yọrí sínú lé báyìí wọ́n máa bá nẹ́bí yarun kálẹ̀bá àgbàgbọ́ yẹ pé bóbìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ ò sí haidọ̀ olè yarun fún ni kódà Aisha ní ànẹ́bí a máa sùn pẹ̀lú òun lórí bẹ́ẹ̀dì kan náà àwọn kan wá fi aṣọ àwọn fi dára àwọn láàrin àwọn ọjọ́ pasọ kan náà bóra àwọn sùn lórí bẹ́ẹ̀dì kan náà àwọn ọjọ́ tọwọ́ bọnú àwọn jẹun àwọn ọjọ́ wẹ̀ papọ̀ àwọn ọjọ́ ṣe gbogbo nǹkan gbogbo nǹkan lànẹ́bí máa ń ṣe àyàfi jìmáà ìsúnmọ́bìnrin tí máa ń dọmọ ìtumà fa'tazilu nisaa bil mahid nìyẹn hadith yìí túnmà al-Qur'an òun sì sọ pé hadith ń tapa al-Qur'an ẹwòjó náà ẹwú òjò tó lágbára gíga so ilá nìsìn so látara báyìí ilé ìbáyìí ó ní àlàyé hadith alákọ̀ọ́kọ́ ilé tó ẹ́ sí pé àbá

ọmọ ìyá rẹ̀ tó náà ṣe bí onísúnnà bí bóònà sí máa yapa ogbò alúmọ̀ nìyẹn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ kéwú ní dìkaná ẹ́ ìwọ́sí ní ọ̀rẹ̀ bọ́dún kan òun tẹ̀lé ọ̀sájú jẹ́ nílẹ̀lẹ́bí nìkan òfin gbé kan náà méjèèjì bóònà sí máa ń dágbà kó fàyọ nù òun náà kẹta gbà kó kan fàyọ ló sì júlẹ̀ sínú àlúmọ̀ ẹ tí ẹ bá ṣe pọ́lọ́wọ́ bá ní kára àwọn tó jáde níbi tẹ́ ti jáde tó wúlò èyàn bá tẹ́sọ wípé ilé kéwú yóò rí ẹnì kankan tó wúlò rí fọ́lù múmẹ̀ àwọn bí àwọn àgbákò bí àwọn tó lè kó bá múmẹ̀ nílé kéwú yí máa ràn bí kódà ọlọ́lá ju sọ́lọ́tì fàtíà lọ àwọn èèyàn sọ pé wọ́n sọ pé sọ́lọ́tì fàtí pé fàtíà nìkan lọ́lá jùlọ mo ní ẹ̀gbọ́ dáadáa ni wàlọ́ì lọ́dọ̀ rẹ̀ sọ́lọ́tì fàtí lọ́lá ju fàtíà lọ fàtíà tó ní kọ̀ lọ́lá jùlọ gbogbo àìkọ̀sẹ̀ ní tọ́mà fàtíà bìbíyà èyí mọ fàtíà bìbíyà tó ní wọ́n ṣe dọ́rùbù ẹni wọ́n ṣe dọ́rùbù fàtíà ẹ lọ tó gbọ́ dáadáa àwọn èèyàn sì gbọ́mọ́ ni àwọn ọmọ fàtíà nìkan ni ọlọ́lá ju sọ́lọ́tì fàtí lọ kéèṣe fàtíà tá ń kéyì kọ̀sẹ́ni tó mọ irú fàtíà ẹ̀ òun nìkan lọ́mọ fàtíà bìbíyà ni tó ṣe dọ́rùbù ẹ̀

oléyà máa jẹ́yà kí yà lè jẹ́yà ni oní máa ń bẹ nínú fásíà àwọn bí ọ̀rọ̀ àwọn tó lè kágbà kó báyàn àwọn ọ̀rọ̀ tó lè sá tó lè yá tó lè yára yọ̀yìn jáde kó ní Islam irú àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu tiwọn nìyẹn náà tó ẹgbẹ́ kírísítẹ́nì kò gbọ́dọ̀ sọ àhúzùbílà ṣe irú àwọn nǹkan báyìí nítorí tó fún wa lára ni pé àwọn olódo wọn kún lálùmọ̀ ìyá tó sí pé wọ́n kan sọ àwọn èèyàn nù nígbà tó kọ bẹ̀rẹ̀ lórí Imamul Bukhari wọ́n láfọ́jú ní Imamul Bukhari àjẹ́kọ́ màtà èmi àwọn mẹ́ǹkan tó yẹ̀yàn pé kájà wọ́n sọ pé pánù báyìí ló yé èyí orí tàríkh kò yé kọ màtà Imamul Bukhari tó ẹgbẹ́ ọ̀rọ̀ tí ó tí tí ó tí ó jìnà rárá ẹ́ tẹ́ẹ̀kọ́ wà nínú bidaya ti nìháyà tẹ́ẹ̀kọ́ wà nínú síyàrù a'lamin nubala títí alimamu zahdi ẹlẹ́ ta kọ́sọ ibn kathir lọ́kọ́ tó sì wà nínú muqaddima fatihul bari títí ibn hajar al-asqalani tó ẹbí ìtàn tí ó pamọ́ bẹ́ẹ̀ nìkankan wípé imam bukhari ètí ìdàgbà ọmọ kékeré náà lọ́wọ́ imam bukhari fọ́lójú tó sọ amẹ́kọ́dà kè bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tójú rẹ̀ fìlà pẹ̀lú bá nísì pẹ̀lú pé ìyá imamu Bukhari nígbà tí ń dàmú lórí pé ọmọ èyí bóhun ṣe fẹ́rẹ̀ àti tóhun fẹ́ kọjẹ́ ó bá ń bẹ lọ́wọ́ bá gẹ́ ìyá yìí sùn lálẹ́ ọjọ́ kan ọlọ́lárí anẹ́bí Ibrahim alayhi salatu wassalam ìtàkọ́ lálàáfíà ni ó wà ní Siyaru A'lamin Nubala ìyá anẹ́bí Ibrahim wọ́n sọ fún ìyá ìlójú oorun pé ìyá ìrẹ̀ ìyá máa dúnú ọlọ́run ti dájú oorun rẹ̀ ìgbàtí yà yóò ti báyìí ọba Imam Bukhari kìí sàlébù apẹ̀rún ànẹ́bì fọ́lójú Abdullahi ibn Ummi Maktum afọ́jú ni subhanallah kò yẹ òkálẹ̀ kò yẹ òkálẹ̀ jù bá ṣe bá ní sí àyẹ̀mẹ́yẹ àwọn bẹ́ẹ̀ tó fọ́lójú lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam bákan náà wọ́n ní alimabul Bukhari ẹ̀sọ́ malárúbáwá ẹ̀dọ́kùn sí ìhùn sálẹ́bù nìyẹn lára àwọn kẹta fọ́n wí nìyẹn o tó tó gbọ́n para lọ́nà rómẹ́lẹ̀ tán para nà rómẹ́yìn tí ó para kẹsìn báwọn yìí wọ́n ní alimabul Bukhari ẹ̀sọ́ malárúbáwá wọ́n ní torí ẹ̀mọ́ Bukhari ọ̀gbọ́ lárúbáwá ajẹ́kẹ́ bàbá yín náà àwọn náà ọ̀gbọ́ lárúbá tó ráwọn ilé sọmọ lárúbáwá àbí ọmọ ilẹ̀ yìí ni wọ́n àwọn náà ọ̀gbọ́ lárúbáwá bàbá yín náà tó ráwọn ilé sọmọ lárúbáwá ṣe bá nìtì ìgbàtọ́yá wọ́n ní mọ́n Bukhari ọlọ́run kọ́lọ́ kọsọ̀ yìí Bukhari wọ́n lẹ́yìn ọgọ́rùn ọdún tí wọ́n Bukhari kú irú àwọn ẹ̀ lérí tíra kan ìdàtẹ́ yóò tẹ́yọ̀ pé àbájáde kan ní tíra wọlé tíka àbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí Imam Bukhari subhanallah tó yẹ sí pé bí wọ́n ti gbẹ̀gbà wá sọ́lẹ̀ Bukhari ọ̀dọ̀ Imam Bukhari ó ní isnad subhanallah tí al-Imam Zahabi sàlàyé nínú síyàwó alamin nubala tí wọ́n àwọn al-mu'arrikhun àwọn olùkọ̀ọ̀sẹ̀ tó sàlàyé ẹ̀ dáadáa ní ìtẹ̀ tó ní àlàáfíà sí ránìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó wá di pé kíní kankanka Imamul Bukhari pé àdìsí tó ó gba àdìsí wá nípa nẹ́bí sallallahu alaihi wasallam rẹ́pù ànẹ́bí rẹ́pù èèyàn subhanallah tó ìjẹ́lẹ́bẹ̀ tó ṣẹlẹ̀ nínú kíso yìí kódà wọ́n bi Aisha radiyallahu anha léèrè wípé èwo nínú àwọn ìyàwó ànábì lọ́wọ́ sọ lára ànábì sallallahu alaihi wasallam èwo nínú àwọn ìyàwó ànábì ó túnbọ̀

ṣe ẹ̀bùn fún mi torí pé nínú àwọn khususiyya nabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá rẹ̀ ti sàlàyé yẹn nínú suratul ahzab òun náà ni wípé obìnrin lè fi ra ẹ̀ ṣe hibba ó lè fi rẹ̀ tọrọ fún nabi tánàbí ọfẹ́ láì ní fún ní sọ̀dá láì sì ní fẹ́ lọ́dọ̀ wàlíyù kankan kò yẹ́ o wọ́n sọ pé fahal tahabul malikatu nafsaha li suqo obìnrin ni ìjẹ́ ọba lóbìnrin sọ́rọ̀ kí ọba lóbìnrin fira rẹ̀ tọrọ fún àsúkọ̀ ìgbàtí mú ní ìrò tù elé ọ ní ṣe bẹ́ẹ̀ lẹ́gbọ́n ọbẹ̀ tó jẹ inú ọmọdé báwọn

wọ́n máa sákọ̀ wọn fàyùsàkún wọ́n sì máa tẹ̀lé wọn nítorí àwọn tó bá ti wá sí bẹ́ẹ̀ nígbà ní súkọ̀ ẹni tí ó ìyà tí ọba ń darí tó obìnrin wá ríra rẹ̀ gẹ́gẹ́ bí àgbọ́yé ti ọba nínú òròrí ti fún pé bọ́bá ọba lọ́kọ̀ ta lọ́yẹ̀kọ́ fẹ́ ọba lọ́kùnrin náà lọ́yẹ̀kọ́ fẹ́ ẹgbẹ́ nílẹ̀ yìí náà ọmọ nílẹ̀ Yorùbá ni mo ń sọ o mo kà sọ pé ilẹ̀ yìí ilẹ̀ Yorùbá mo ń sọ o ó bá sì wà nílẹ̀ yìí náà tó náà àlàkùnlé hàn obìnrin wá sọ pé fahal tahabu almalikatu nafsaha lisúkọ́ ǹjẹ́ ọba lóbìnrin ìjọ lè fira rẹ̀ fún ẹni tí ọjọ́ ọmọ lẹ́yìn bí kọ̀dẹ̀ nǹkan tó nítorí àgbọ́yé obìnrin ni àti pé Ànábì sallallahu alaihi wasallam ó rẹra rẹ̀ lẹ̀ débi wípé Ọlọ́run bá lékẹ́ lọ́kọ̀ yàrọ̀ Ànábì Ọlọ́run bá fún ní tẹ́ta wípé ṣé ọbẹ̀ jẹ́ nabiyyan malika tó fẹ́ jẹ́ Ànábì tí ó jẹ ọba ẹgẹ́ bí Suleiman ni àbí wà á jẹ́ Ànábì tí ó jẹ ẹrú Ànábì sallallahu alaihi wasallam ṣe ó dẹ̀ ṣẹ̀ṣà wípé kóhun jẹ́ nabiyyan abida kóhun jẹ́ Ànábì òjíṣẹ́ Ọlọ́run tàwádùáì nítorí ìrẹrẹ nílẹ̀ tí bẹ̀fà nẹ́bí sọ́lọ́lọ́sọ́ anẹ́bí wọ́n ń gbégbé sí ayé nígbé sí ayé ẹni tí è sọba obìnrin ìwá rí rí wípé àwọn ọba òun ọmọ ọba òun tó ń wá ní omi wò pé òun ọ̀lẹ́tọ̀ láti ṣe gíní o láti fi àwọn ilẹ̀ fúnra anẹ́bí sọ́lọ́lọ́sọ́lá anẹ́bí wọ́n orílẹ̀ ànẹ́bì mọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ sọ́mi kó lọ́dọ̀ rẹ kó lọ́dọ̀ rẹ ànẹ́bì ni lakọ̀dì lóbìdì ma'azin ànẹ́bì ni a ó ti wá sọ pẹ̀lú ẹni tó tóbi tí ẹ̀mẹ́ wá sọ pẹ̀lú ẹ̀ ànẹ́bì wá sọ yí pé ilhaqi bi ahlik máa lọ sọ́dọ̀ àwọn aláàlé rẹ̀ ìgbàtánẹ́bì sọ́lọ́wọ́sọ́nà tó wá dẹ́ta mú obìnrin yìí lọ sílé rẹ̀ òun ọ̀fẹ́ má nìyẹn kódà àwọn àbá àjẹkọ́lẹ̀ pé obìnrin padà kábàámọ̀ ìgbésí ayé rẹ̀ ni ìmọ̀ ń pera rẹ̀ ní ṣàkíyà olórí ibú èèyàn pé á ah, òun lẹ́ntẹ́ bá nẹ́bì wá sọ pé kóhun fi àwọn fà nẹ́bì tóhun sọ wípé òun lọ́lájú ànẹ́bì lọ tóhun sọ pé tóhun jọba ẹ̀tí ọ̀nà sáà so nítorí ẹ̀ wọ́n kà sí ni Imamul Bukhari báàbù wípé tẹ́tẹ́ yẹn bá fẹ́ kọ ìyàwó èèyàn ẹgbẹ́ lábẹ́ báàbù pọ̀ láti ni pẹ́tẹ́tẹ́ yẹn bá fẹ́ kọ ìyàwó èèyàn ǹjẹ́ ádájú kọ báyìí a wà sọ pé mọ kọ ẹni àbí lẹ́yìn rẹ̀ lásọ kò yẹ láì nísìn àwọn alfuqaha àwọn àfáwọn ní fíkì wọ́n bá bẹ̀rẹ̀ sí máa nẹ́ìmà lórí hadithu yìí wọ́n nẹ́ìmà débi pé tẹ́ẹ̀ bá lọ ka ìrìṣàdù sáárí ṣe láì nísìn àbí tẹ́ bá lọ ọyẹ́ sẹ́rù Sahih Bukhari ni o àbí tẹ́ bá lọ ka sẹ́rù Al-Qastalani ṣe bá nìsí àbẹ́ lọ ka Fathul Bari àbẹ́ lọ ka mọ́ tíra àbẹ́bẹ́ bí Tuhfatul Ahwazi àti bẹ́ẹ̀ lọ́nà àbí Aunul Ma'bud àti bẹ́ẹ̀ torí àdísì nírí wípé àrẹ̀bùkọ́rí gba àdísì wápá níbi fẹ́ rèpù obìnrin dákùn sí ẹ̀mọ́ rèpù ìyàwó yàn sí ẹ̀mọ́ rèpù ìyàwó yàn Ànábì sallallahu alaihi fẹ́ wọlé tọ̀ obìnrin yìí obìnrin sí lóhun ó sí lóhun ọ̀fẹ́ bẹ́ sí yọ̀ǹda rẹ̀ ẹ̀láwùn èyí gidi ìtàǹgbè

kí láyé fàyọ́ ń bẹ̀ ni pé obìnrin yìí wọ́n in tán pè ní irinṣẹ́ tán pè ní pé kéèyàn rèpù yàn ni pé kéèyàn fi tipátipá báyàn lò yòbó yé tipátipá báyàn lò ṣé bá nìsín àlẹ́yìn rẹ̀ fi tipátipá bá lò ẹ̀tí ọ̀nà sáà nígbà táwọn ẹbí ọyẹ́ fi tipátipá bá lò obìnrin wọ́n sọ pé àrùbí bí láì ní àrẹ́bí wá yọ̀ǹda rẹ̀ lẹ́yìn tẹ́yẹ fi tipátipá bá lò tipátipá ṣé ẹ̀ níjọba fúnra yín kò yíba ẹni sí tí yóò nítorí pé ọkùnrin sì máa ń lágbára jù mí lọ nǹkan wà ṣẹlẹ̀ láwà sọ pé á tó pọ̀ fi tipátipá mú tí nǹkan fi ṣẹlẹ̀ yáwà ní ó ṣe kí ni o ó ṣe ti sọ́ọ̀bù ẹ̀ ó rèpù ẹ̀ ọba gidi bá lò nìyẹn eléyìí sánẹ́bí sọ́nẹ́bí kọniyàn pẹ̀lú ìbárọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá sọ irú ìbárọ̀ báyìí ló túnmọ̀ pé yẹn kọ èèyàn lóbìnrin wọ́n ní àníyàn èèyàn tó bá tẹ̀lé ìbárọ̀ yẹn o ní ó túnmọ̀ pé tó ẹ pé yẹn lánìyàn pé òun kọni ó ti kọ̀ náà nìyẹn àmọ́ tí wọ́n bá lánìyàn bẹ́ẹ̀ kí ẹ sọ pé máa lọ léyìn kí ẹ sọ pé yá máa lọ léyìn kò túnmọ̀ sí kó ti kọ̀ ẹ̀rà kan máa lọ léyìn ó ti wá di ọkọ̀ ìyàwó bá ṣe fásiwá burúkú bẹ́ẹ̀ wọ́n máa ṣe fásiwá máa o tí ẹ sọ pé ẹ̀kọ́ yá kẹ́rù yìí máa lọ léyìn tí wọ́n tó bá yẹ pé rọ̀ǹgbà mi ní pé kọ́lọ kẹ́kọ̀ọ́ díẹ̀ kó tó padà wá ń kọ́ pé eré ẹ̀ tí ò pé ẹ tó bá lọ lé yín láàrin ọ̀sẹ̀ kájúgbà ọmọ rẹ̀ kí adúgbò bá ń jọ́sẹ̀ ẹ̀ pé orí àti kí ní tọ́dá lé mosúnù ọgbà ọmọ pé yẹn máa ń ni tó bá yẹ pé ìrùn làrógbà rẹ̀ kọ́ tó fi ní ọmọ lẹ́lé wọn ìwọ́n tó ṣe bá tọ́kọ́ yẹn bá ti ní kó lè máa lọ lé rẹ̀ ó ti kọ́ náà nu àwọn afá ni àníyàn ní máa ń tẹ̀lé rú nǹkan bẹ́ẹ̀ pé anẹ́bí sọ̀rọ̀ ṣàlàyé ẹ̀tàn ṣe bá ní síwáyé ńlá àbáwá bọ́ síbi manakibu àti sanawu àwọn àfáà lórí alimamul bukhari tó gbé kọ́dá àwọn àfáà jẹ́ kọ́lá pé tí èbá ṣe imamul bukhari ni ẹ̀ ní gbọ́n tí jẹ́ muslim láyé ẹ̀ ní gbọ́n kan jẹ́ muslim torí pé inú àwọn ọmọ kéwù bukhari ni muslim wà inú àwọn ọmọ kéwù bukhari ni tirmidhi wà inú hadisi tó sì ń wí gan kéèsè Bukhari nìkan lọ́gbà wá ó sì wá jẹ́ pé Bukhari nìkan lọ dára ó sì kọ̀ndẹ́m àwọn àwọn kútù mìíràn káwọn ẹgbà hadisi yẹn wá tó bá jẹ́ pé Imamul Bukhari kò dẹ̀ sí nǹkan tó fa ti sàrẹ́ láti bẹ̀rẹ̀ pé in tó ni pé tó bá ti lé wó Imamul Bukhari ó ti wó gbọ́ àwọn yòókù náà nìyẹn ó tó rékí lòun fẹ́ máa da àwọn láàmú sí láti máa mú aláyọ̀ kọ̀ọ̀kan ẹni tó gba ẹni tẹ́ gbójúlé jù tẹ́ẹ̀tọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hadith yẹn Bukhari lọ́wà ẹ̀mí wa ní Bukhari sẹ́tẹ́ni ti balẹ̀ pé á ah, hadith sọ́lọ́lá bí a ní kò nídà wájú gan káàkiri má bó ti lò bó ti gbọ́ yé nìkan lọ́yà kù ó wá rò pé sẹ́ntẹ́ gbójúlé náà ní ẹja wo ṣùkọ́lọ́ ọba àlejẹ́ lákó aṣẹ́kàtù islamiyya wọ́n pẹ̀ fatawa yẹn fatawa aṣẹ́kàtù islamiyya àwọn àbá súnnà tí wọ́n gbádùn tààrà ní gbogbo àgbáyé náà sàjọ àwọn náà ṣe fatuwa ní aṣẹ́kàtù islamiyya wọ́n wá bí wọ́n léèrè nípa ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń takò hadith anabi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yàgbé káfìrì lẹ́n tí bá ń takò hadith anabi káfìrì nú lẹ́yẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú àwọn àlàyé wá lórí ẹ̀

so ó ti wá di pé tó gbajúmọ̀ láwùjọ lónìí ó ní àdíjì máa ń takò Qur'an nínú ròyìn ẹ̀yà aláìmọ̀kan nìyẹn ẹni tó bá gbọ́ ẹ̀sìn Ọlọ́run bá yé yóò mọ̀ pé àdíjì kìí takò àdíjì Qur'an so àwọn nǹkan tí mo prepare wá láwọn tíra tí mo rò pé bóyá àrígi ṣe tààrígi débẹ̀ ó pọ̀ gidi gan ṣe bẹ́ẹ̀ níṣin tó yẹ sí pé kódà ìyẹn gan ó lè gbà ní wákàtí mẹ́rin tó wáyé pé ìyẹn nípa sanawu àwọn àfá lórí imam bukhari nípa síra imam bukhari nípa hadithu annabi sallallahu alaihi wasallam àti nípa àwọn àtọ́inú àwọn tí wọ́n fi àbùkù kan wọn sí láàrin sí abẹ́lá wọn bá dé kẹ́lá tó wọ́n kó sànà wa subhanaka alhamdik sallallahu ilaha illa ant astaghfiruka wa atubu alhamdulillah ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan wípé kí ni ìtumọ̀ àgbẹ̀yẹ àwọn afá nípa ìmọ̀mù Bukhari ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá ṣàlàyé fún alẹ́ sínú pé ẹ jẹ́ kí gbogbo afá lọ kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ adúró ní ẹ̀kọ́ ta ní bóyá bàbá wa kan ló kẹ́kọ̀ọ́ ni àwa ní ọmọ mi ọmọ afá ni mí ọmọ afọ oníkìyàn di ẹni mímọ́ o gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n mi sọ̀rọ̀ ó ní ìdàpọ̀ ọ̀rùkà lè àbá ìlàhùn ṣàròpọ̀ kó nà sọ̀dọ̀ tàwálákì tẹ̀sán àwọlẹ̀. abáni agbọ́ lọ́ba ní bàbá mi olówó ni agbọ́ kó lówó ni ọ̀ kò ní kí wọ́n náà lówó bàbá mi àbá ni agbọ́ kò ní kí wọ́n náà dáàbà ìyẹn dàbò dìjì ìyẹn lọ́mọ akẹ́kọ̀ọ́ ni àbá ni kólà sọ̀dàkà àgbà kó ìlú lọ sọ ṣùgbọ́n ìwọ ọmọ táwọn ń lọ kújọ lórí àìmọ̀kà yìí wà láńké ìtàmà wà lọ́dù ṣùgbọ́n àà sí ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́kùn bá ti ká tó ká kọ́ṣẹ̀ yìí ó fẹ́ rán alítí alítà náà wa nínú àwọn nínú àwọn àmì ìjọba ìdàlẹ̀ kìyàmà ni anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí àfọwà muslim anabi ni la taqumu sa'atu illa ala shirari nas anabi ni ẹjẹ ti gbọ́ o ìjọ ìdàlẹ̀ kìyàmà kò ní ti dé báyìí àyàfi lórí àwọn ẹni bú èèyàn àwọn ẹni rí ó ti lọ àwọn ẹni bó wà ní nílẹ̀ kan náà ó kàn délẹ̀ kan náà ní gbogbo àwọn ilé ẹni fún ni wọn náà díẹ̀ díẹ̀ náà ni wọ́n bá ṣe yọjú lọ́kọ̀ọ̀kan wà ní sí قتل حديث رواه مسلم في سعد بن سهل الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه صلى الله عليه وسلم علمني إن رجلا لا يعمل عمل أهل الجنة فيما يبدو عند الناس وهو أهل النار وإن رجلا لا يعمل عمل أهل الجنة عمل أهل النار فيما يبدو عند الناس فيما يبدو للناس وهو من أهل الجنة وهو من أهل الجنة أنا بني أتسبعه إن الرجل تجد وقوم به أن يكون وزيك أن يكون سيسي وما الجنة ṣùgbọ́n pẹ̀lú bí ṣe ń ṣe yìí kánàbí sallallahu alaihi wasallam ti ní a ṣe yóò sì máa ṣe ṣùgbọ́n tí máa yabdu linnas ṣùgbọ́n nǹkan táwọn máa rí pẹ̀lú iṣẹ́ ṣe ṣe yìí wa min ahli al-nar àwọn ìmọ̀ ní ààrùn ìṣẹ́ náà ni ṣùgbọ́n lọ́dọ̀ náà bá يعمل أمل أهل الجنة وإن رجلا ليعمل من أهل النار فيما يبدو للناس وهو من أهل الجنة ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ẹ́sì ríyàn yóò máa sí iṣẹ́ ọmọ nẹ́gẹ̀gẹ́ níṣe ọlọ́mọsíwájú náà láti máa fọwọ́ ara wa fà á yóò máa pèpè sí ní ṣùgbọ́n bí ma yẹ́pù iná nígbà tí máa sáré yẹn ní pé á ọmọ àlìjẹ́nà ni ẹlọ́gbẹ̀lọ́gbẹ̀ agbátẹ̀jẹ́ ìntàbá gbogbo ẹ̀lẹ́bí sallallahu alaihi wasallam níta bá gbọ́ ní ànábì ní ajínà sí ẹjá tẹ̀lé bákan náà ànábì afọ ọ̀dọ̀gbọ́n ní ìzàfṣàkọ́tà bí ààbà ìlàhùn ṣàròfò kùnà sọ̀dàkùtà wàlákì bí sàmà wàlákì. ní ilé yìí sókí pẹ̀lú nǹkan tí àwọn afọ wa sọ ọlọ́run kò bá dúpẹ́ fún wọn. ẹ dákun nínú kwẹ́sàn tó wà nù àwọn ọ̀sán ìwà náà bá dáhùn. wọ́n ní ẹ dákun àwọn gẹ́gẹ́ bó ṣe àṣọ́pọ̀lọpọ̀ wáyé pé wọ́n ní àwọn kan ní òní nísù sàbáàn bóyá àwọn kan ní àná àwọn kan ní òní ṣùgbọ́n tó báyìí pé nísù sàbáàn bá jẹ́ òní dákun àwọn àwẹ̀ kan bẹ àbí ẹnu àwọn náfìlà kan bẹ táwọn èèyàn máa ń yàn tí ẹ kí ó sì gba ikú ẹni alábìnrin ẹni bá lè yóò lè tí òru yóò lọ bọ́ ọmọ òrukàn yóò lọ sí gbogbo ẹni tó bá ṣe báyìí ọlọ́run bó san láti jẹ́ náà tuntun báyìí ẹ̀dàkùn èyí o ó lẹ́rìí inú ẹ̀sìn tó bá ṣe wá lẹ́rìí àdísì wo ni ó bá kí ẹ̀ ẹ̀dàkùn ìbá sọ kó yẹjú bákan náà nínú kọ́ṣẹ̀ ìbéèrè wọ́n ní tí ìmáàmù bá ń ka lọ lórí bóyá ìyẹn náà wọ́n ń ìyẹn ń tẹ̀lé lẹ́yìn sí lẹ́yìn ní díkìrù jàmáyé odi ẹlẹ́gidi ẹlẹ́gẹta òun ni wọ́n ní ẹ̀dàkùn ẹni tí ń bọ́ọ̀ bá fi wọ́n gbọ́kùn lọ́dọ̀ mi àti kọ́ ọmọ kúnlẹ̀ kò sì wù mí tó kún mọ́ pé ìbáàdàtùn ni ìkúnlẹ̀ jẹ́ mo sì gbọ́dọ̀ gbífẹ́ nìkan àyàkọ́ lọ́mọ bá ẹ kí ni mo fẹ́ sí i ìsàkùn lọ fáyọ. alhamdulilah wa salatu wa salam ala rasulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé nípa <clears throat> nísù ṣàìbáì nípa ìdajì ṣàìbáì wípé àwọn kan sọ pé ó lọ́lá kí ayé náfìlà ń bẹ̀ wọ́n dẹ̀ fún náfìlà yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọlá so ilé tí wọ́n ti kà sí wa létí yẹn wọ́n ní ìjẹ́ àwọn náfílà àtàwọn láì sí nǹkan tí ó lẹ́rìí wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ kí ni hadith ilé tó ẹ́sì pé ó jẹ́rìí gbé nǹkan náà so aláwọ̀ gbọ́ ni ni kí èèyàn mú ìdajì Sha'ban kí a dá sàlẹ́sà fún ìmọ̀ yẹn nínú àwọn bídá ní kódà wọ́n ti yẹn lánàá wọ́n yẹ àwọn nẹ́fílà yẹn lánàá lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí tí ó lá nísìn nǹkan yìí bídá ní o nǹkan tí yàn gbọdọ̀ débẹ̀ bí tí ilẹ̀ kó mọ́ ni kò sí ẹ̀rí kẹkẹ nínú kìtàbà àti súnnà tó sọ fún abẹ́ká máa yẹn nẹ́fílà nínú nídàjí ṣàìbáàn bèlè wípé ni so nítorí ṣàìbáàn kí gbogbo àwọn kẹta ń òun náà ni ó tọ́ka ṣe ń bẹ̀ kò tọ́ka dá ìsàlẹ́sà ìbádà kan kádà ìsàlẹ́sà ń bẹ̀ sí wallahu a'lam sọ lẹ́ẹ̀kejì wọ́n ní tí ìmáàmù bá ń ka kéwú lọ́wọ́ lórí ọ̀run tí a náà bá ń ka tẹ̀lé lẹ́yìn wọ́n ní sẹ́lẹ̀ báyìí sí kòkó sínú àdíkìrì jama'i pé èèyàn ṣe díkìrì lápapọ̀ ní ẹ kòkó síbẹ̀ lọ́nà kankan lọ́nà tí òbí kó síbẹ̀ ni pé ìmá ṣe zikiru ta àmì ìmá ka kéwú tí mọ̀mọ́ ń ka kéwú yìí ẹ̀rí pé àwọn náà béèrè pé lẹ́yìn tí mọ̀mọ́ wa ń ka kéwú ń ka tèèyàn so pẹ̀lú súrà tí pẹ̀lú àwòrán tí wọ́n fi béèrè yìí àṣe ní jàmáì àṣe lápapọ̀ ẹ̀rí pé ẹni kọ́kọ́ wíkì ẹ̀ tán ìyẹn náà ni kódà kọjá sí pé Kùránì là ń ké àbí zikiru kan lèèyàn ń ṣe ẹnìkan wá so kò sí kéré zikiru jamai ìtàkùn ní zikiru jamai oní ẹni ká máa wí papọ̀ lórí ohun kan ṣoṣo kóhun wa kó dọ́gba kóhun wa kó ṣọ̀kan so bá ní sí ìtàkùn ní zikiru jamai yẹn so bá ní sí wàbí táàlì ọ̀rọ̀ kájẹ̀ máa kakéwù gan lẹ́yìn ìmáàmù yìí nígbàtí máa bá ń ké suratul fatiha yìí ọ̀rọ̀ la salata liman lam yaqra bi fatihatil kitab so wọ́n ní kí ni ìmọ̀ràn fún ẹni tó yá sí pé ojú ọmọ kékeré ti ń ṣe súnnà rí wọ́n láwọn òbí rẹ̀ wá ní kó mọ kúnlẹ̀ fáwọn kó fi rí ọ̀nà àwọn so pé kí ni advice afẹ́ fún lóyìn bẹ́ẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ wò dẹ̀ fẹ́ ṣerú nǹkan yìí gẹ́gẹ́ bí àgbọ́yé tó ti ní pé nǹkan yìí tí ò tọ́ máa ṣe ni nǹkan tá àkùdọ̀ ṣe fún èèyàn kankan ni àfọlọ́wọ́n bá kí ní advice àfúrú èèyàn bẹ́ẹ̀ so advice àfúrú èèyàn bẹ́ẹ̀ náà ni pé kó ṣe sùúrù kó sì ní àtẹ̀mára lórí gbogbo òmìnira tó bá fi ń kàn torí pé eléyìí báyìí náà ni nǹkan tí a máa ń kọ́ nínú kéwu àtọ́ jẹ́ ìkan nínú àwọn nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí àdìmọ́ Muhammad bin Abdul Wahhab ta'ala tí wọ́n ní agbọ̀rọ̀ lọ́gbọ́yé wọ́n ní pé as-sabru ala al tàbá ti kéwú tán tàkọ́ ìmọ̀ta tàbá tó dá àti tí ò dá a máa lò a máa wá pèpè sí tí ẹ bá ti wá ń lo ìmọ̀ títí ń pèpè sí dandan ni káwọn èèyàn kan máa ní lára dandan ni káwọn èèyàn máa gbógun ti súnà ọlọ́run bá ní gbogbo àwọn ànábì ọlọ́run bá náà náà rí bẹ́ẹ̀ làwọn èèyàn wá gbógun ti àgbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kankan káfí wá ya pa ọba tí ń dẹ̀dá so bá ní sí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá náà sì láwọn òbí wọ́wà nínú àwọn ẹ̀dá ọlọ́run bá lọ́wà so láàtọ́ àti ní makhluqin nakira ni gbogbo ẹ̀dá yẹn kọ̀bá jẹ́ ọba yẹn kọ̀bá jẹ́ gàbíṣẹ́ yẹn kọ̀bá jẹ́ ìyá yẹn kọ̀bá ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé láti fi àṣẹ ọlọ́run so n tá sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni pé wọ́n ma gbógun tì wọ́n ma fìyà jẹ kódà wọ́n lè kú lé oríṣiríṣi àwọn ìnira ló fi kan àmọ́ tó bá dúró déédé tí ó yẹ kú lórí àgbọ́yé yìí ọlọ́run ọba àlékẹ́ lọ́padà rán lọ́wọ́ ó padà ọ̀pọ̀lọpọ̀ ata àjòkó lẹ́ bí náà tẹ́pà wa náà ti pa sùúrù àwọn stéjì síbẹ̀ àmọ́ lónìí ẹni tó yẹ kódà nínú fámílì wọ́n máa ń ẹ̀rí pé kódà tó wọ́n bá tí ìgbọ́ ti wá gan wọ́n sì gbà fọ́rọ̀ sí ìpẹ́gbẹ́ ẹgbọ́ ti àfá alágbájá náà so àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbà takọ́ bẹ̀rẹ̀ oríṣiríṣi ìgbógun ti lárí so àkíyàn advice yẹn kọ́ wá sọ pé ẹ̀ẹ́kọ́ máa compromise ẹ̀sìn rẹ̀ dó lórí àgbọ́yé rẹ̀ tọ́wọ́ bá dó ni ẹ̀mọ́ lọ́wọ́ yẹn pé tọba lọ́mọ kúnlẹ̀ lónìí òyìnbí gbọ́yé níjọ́ olóò tó wá ní kúnlẹ̀ mọ́ tọ́ bá jì torí pé wàhálà àwọn òkúnlẹ̀ mọ́ lónìí níjọ́ tó bá tún lọ fresh náà kò sí ìjọ kan tó bá tó ṣe lọ tó fẹ́ndà lọ́mọ pé ẹ̀rọ dàbí pé mo ti wá ṣe kí ní báyìí ẹni bá ní àmà àmà ṣe bẹ́ẹ̀ lọ kí dábì wá padà táwọn ló fi wọ́n wà láàyè ara wa táwọn sọ fọ́ dá ara rẹ̀ tó fi kú tó bá lọ bọ́lọ́ ọba lẹ́yìn tó wà ní kò bẹ́ẹ̀ nǹkan kọ́nà kó sànù ọlọ́wọ́ àlà. ní inú ìtì wọn mọ ẹnìkan nínú ọ̀sán bíi ìgbésọ ní kẹta kùn yí pé àlàyé nípa ọ̀rọ̀ obìnrin tẹ sàlàyé pé ànábì sallallahu alaihi wasallam ń fọwọ́ kan ó wá wá sọ lọ́dọ̀ alábàámọ́ ẹni ní sókè yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ẹgbẹ́ kò sí afáàbí kan pé kò yí àwọn tó kẹ́láǹkẹ́ bá wọn sún ara ìṣe. naam sókè ẹ̀ ni pé obìnrin yìí ó jẹ́ ìkan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam wọn lọ́jọ́ kan pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n wá dé ààyè kan so ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún àwọn sọ̀hábà pé ẹ̀yin jókòó yà yín o anabi sallallahu alaihi wasallam wọ haitu nǹkan pè ní haitu ńlẹ̀ yẹn òun náà ni bustan ọgbà oko ọgbà oko làbídùn lànàbì sallallahu alaihi wasallam wọ tí mo jírù ní ọwọ́nú ògiri mo fẹ́ pa anabi ẹsẹ̀ aláǹgbá kí ẹ̀mọ́ pa anabi aláǹgbá jọ máa wọnú ògiri káàkiri anabi ẹni zari jẹun náà anabi sallallahu alaihi wasallam wọnú ọgbà ni ọwọ́nú ọgbà so haitu ńlẹ̀ yẹn ó ti ọmọkọ́ ń pè bustan ọgbọ́kọ́ dàbí nínú àwọn ń pè ní haid anábì wá wọnú ọgbọ́kọ́ yìí anábì wá fẹ́ ní ìsúnmọ́ lọ́kọláyà pẹ̀lú ìyàwó rẹ̀ yìí so anábì sallallahu sallam wá fẹ́ gbọ́wọ́lé obìnrin wá wá ìsọ́lọ́dọ̀ anábì sallallahu sallam ọ wá sọ́lọ́dọ̀ ọlọ́run bá kọ́nà bá kọ́sọ̀ ń kò níbi ìntánẹ́bì so ìntánẹ́bì bó ti wá wá sọ yìí anábì ti wá rí pé á ah, obìnrin yìí so ibà nìsí ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ilé obìnrin ó ti wọ́sọ̀ pẹ̀lú ẹni tó tóbi jù téèyàn máa ń wọ́sọ̀ lọ́dọ̀ rẹ̀ so ànábì sallallahu alaihi wasallam wá padà sí nǹkankan fún obìnrin yẹn mọ́ ànábì sallallahu alaihi wasallam wá sọ fún usaid pé kó mú lọlé àwọn òbí rẹ̀ ó sọ fún obìnrin yẹn náà pé kó mú lọlé àwọn òbí rẹ̀ kódà ànábì sọ fún usaid pé kí kó fún ní aṣọ méjì kan wọ́n pè ní rọ́ọ̀zì tìyẹ́yìn rọ́ọ̀zìkìyẹ́ aṣọ funfun tó gùn anábì ní bá ń fún ní méjì ẹ̀rá kù sánàbì fẹ́ rẹ̀ pẹ̀lú anábì ó tó ní kó gùn lẹ́bùn ẹ̀sí ọ̀nà sáà anábì tó ní ìrẹ́ ìrẹ́ hussein bá mi fún ní aṣọ méjì yìí fọ́mọ mo lórí àwọn bàbá rẹ̀ fọ́mọ mo lórí sí àwọn òbí rẹ̀ tí ó láti ṣe nǹkan tí yóò wà ń bẹ̀ ni pé anábì fẹ́ sún obìnrin yẹn obìnrin yẹn ó wá ṣe kíni o ó wá wá sọ látọ̀rọ̀ anábì sọ́lọ́wọ́ sọ́lá eré ìdájú gbọ́ yé pé obìnrin yóò nífẹ̀ẹ́ sí kíni kò nífẹ̀ẹ́ sí kánẹ́bí sallallahu alaihi wasallam súnmọ́ wọn kò sì nífẹ̀ẹ́ sí kánẹ́bí sallallahu alaihi wasallam jókòó wọn ànábì ti torí ànábì wá kọ́lẹ̀ ànábì ní kọ́ máa lọlé àwọn òbí rẹ̀ so nǹkan tó wà ń dúró àdìsí yẹn náà ni wọn. Eh, àwọn question ilé ìgbẹ́ ìgbẹ̀yìn inshallah wọ́n ní question alákọ̀ọ́kọ́ ẹ dákun sí alẹ́ sí ìdí lórí oyún obìnrin ti lóyún tẹ́lẹ̀ náà àwa ní káwọn afọ àsáré bá sórí igi oṣù bí mo yóò wá ọ̀nà oṣù kẹsàn-án ni àbóṣù kẹjọ ni àbóṣù ní ni ìdí alẹ́ sórí ìgbìlẹ̀ lérí nínú question eh, ìjẹ́ tíyẹn bá ń lọ kéde ẹni tó jẹ́ nàṣọ́rọ́ àbí màjúsì tó bá pèyàn síbi àfikọ̀ ìpè ọ̀rẹ́ mi níbi àdéhùn àbíṣẹ́ ni ó wá pè àpè ẹ̀dá ẹ̀wá bá mi jẹun inú mi ẹ̀dá kò jẹ́ mùsùlùmí ni lọ. bákan náà ó yá ọkọ àti ìyàwó ní Ramadan wọ́n jẹun yóò ní wọ́n bá rọ dura wọn òdìgbé wọ́n bá wọn ṣe wọ́n bá ara wọn ṣe ntí lọ́pàá láyà máa ń ṣe ṣùgbọ́n kọ ló kọ́ sí ìyàwó rẹ̀ ẹ̀dá kò ta ni ó ìyẹn ní programu níbì kan ó wá yóò tẹ̀ kìyàn bóyá bíi four years ẹ dákun ṣé yóò máa ṣe kọ́sùrù ni àbó ní táìmù ìgbà tó ṣe dà náà ẹ dákun káwọn fúsàlù ọkọ tó dáhùn question yìí ní tíra ẹ sílùú tí mo mú lọ́wọ́ yìí ó ní ọ̀kan náà afáwa afáwa Abu Habib afáwa Sàrùmí ọlọ́nkóbá ṣe dáadáa fún wa àwọn ni wọ́n ní wọ́n ṣe kínní wọ́n ṣàlàyé nípa èrújú tí mòdéwù tí àwọn ustaz wọn ṣàlàyé wọ́n ṣàlàyé síbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ èyí táwọn sásùwà ìṣe náà ara rẹ̀ náà ni ṣùgbọ́n eléyìí náà bóyá ẹni tí ò wá rí bí wábì ọlọ́run bá ní kó lélẹ́ yìí náà gbọ́ ara rẹ̀ náà ni ọlọ́run kó làwọn ibi ṣèrọ́rùn náà sáwọn àríkọ. now wọ́n ní ìjà lè so igi lórí oyún now ìbéèrè yẹn ó ti fẹ́ pín sọ́nà méjì ìbéèrè tí ó jáde lábẹ́ rẹ̀ ni pé ṣé ẹni tó fún obìnrin lóyún náà lábẹ́ so igi rẹ̀ fún ni àbúfọ́kọ̀ mi so torí ìbéèrè ńgbà mi a máa bí ìbéèrè so yíra ní sí àwọn ìbéèrè kan sì ń bẹ tó jẹ́ sí pé ìbéèrè yẹn wà pẹ̀kúlẹ̀ àsáwárà Nàìjíríà lórí ẹni tí ó bá lóyún lóbìnrin tí ó dẹ̀ tí ìlọ́kọ so ibà nìsí torí pé nínú àwọn ọ̀nà táà mọ́ fi ń mọ̀ yí pé yẹn ṣe zìnà òun náà ni kí a rí pé ó lóyún láì lọ́kọ wọ́n ni tùbútù hamlin dìdú ni akidin sọ̀híhì ká rí pé yẹn lóyún láì ní ìgì lórí lórí ẹni bẹ́ẹ̀ òun zìnà ni ìyà tí ṣe rí aláàbí jẹ́ àtòwọn àtọkùnrin yẹn tó bá jẹ́ sí pé abáká wọn máa nígbàtí ọkùnrin ẹ fi ń torí pé tó abárobìnrin tó lóyún sí àwọn mẹ́gbà fọ́kùnrin kankan bá aláṣepọ̀ àti mọ̀kóse sí náà obìnrin ẹnìkan lábíyà jẹ ṣẹ̀ríà ò ní bèèrè pé ta ló fún ọ lóyún ṣẹ̀ríà ìbèèrè bẹ́ẹ̀ pé ta ló fún ọ lóyún bọ́ bá bèèrè bẹ́ẹ̀ ọ̀daràn nù torí àìrẹ́ni mẹ́rin gbọ́dọ̀ pé ṣé bá nísìn obìnrin nìkan lábíyà jẹ àwọn alé wọn kó lù alé wọn bọ́ sẹ́yìn ìlú fọ́dún kan a lè léka lọ sí ọ̀rẹ́nugbó bọ́yá yẹn kọrin alú ọ̀rẹ́ ẹ̀ ká léka lọ sọ́rẹ́nugbó di jẹba so tọ́yẹ́ pé àwọn méjèèjì wọ́n ti ẹlẹ́rìn nà pàdé ara wọn so inú kan tákùn àbí jẹ wọ́n yà ní pé wọ́n lè fẹ́ra wọn mọ́ so ibà ní sí so àwọn méjèèjì yẹn wọ́n lè fẹ́ra wọn mọ́ so a mo sọ pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gan ṣé bá ní sí pé ṣé a lè so igi lórí oyún ǹjẹ́ a lè so igi lórí oyún mo ní bèèrè pé ṣé ọkọ tí ó fún lóyún gan sọ́kùnrin tó fún lóyún because abẹ́wọ̀ ọkùnrin tí ó jáde kó òun fún yẹn lóyún nínú ṣẹ̀ríà kò sẹ́ni náà tí ó jáde kó fún lóyún because ìjáde òun gílálà ni tó bá yẹ kó ti wá ní a wá wo ẹni tó so ìyẹn fún bàtà bá ti pa ọkọ tó fún ọ lóyún so nínú ṣẹ̀ríà tá a bá ríyàn tó ẹ̀tí ọ̀dásán àkẹrẹ tó bá rí ní kọ́ wá jáde ìdájọ́ ṣẹ̀rí àtàṣẹlé àwọn méjì lórí nìyẹn àmọ́ bá yẹ pé ọkùnrin ní ìnáfẹ́sọ ìgí ẹ̀ fún ṣé bá ní sí yìí obìnrin sì wà ní oyún ọkùnrin ní wà fẹ́fẹ́ wọ́n dẹ̀ ti nà lẹ́gba zina ṣé bá ní sí yìí so àájẹ kó ní sùúrù kó bí mata ṣé bá ní sí yìí sọ wá sí ìgí rẹ̀ ọlọ́wàdà náà ìyàwó àti sọmọlúkọ látọ̀dọ̀ nàṣọ́rọ̀ àwọn mọ̀júsí ń jáde náà ìyàwó àti sọmọlúkọ látọ̀dọ̀ nàṣọ́rọ̀ àti mọ̀júsí ẹni jẹ́ Christian àtẹni tí ń bọ náà àbẹ́ni tó jẹ́ Yahudi náà àbẹ́ni tó jẹ́ lẹ́bọ náà láwùjọ tiwa yìí torípa lè mẹ́rin màjúsí láwùjọ tiwa yìí àmọ́ ìdájọ́ màjúsí náà ìdájọ́ àwọn ẹlẹ́bọ yòókù náà tó láwọn náà ń bọ nǹkan ní àtàfọ́nà ọba àti nàṣọ́rọ̀ tó ẹ̀rùsàn kíánà àwọn náṣọ́wá anábì gbogbo ẹnikẹ́ni tó bá pè lọ síbi wàlímà kó dáhùn kó jẹ́ pè ọmọ ìyá rẹ̀ ẹ̀rùsàn kíánà anábì wọ́n jẹ́ wàlímà ti yàwó ni àwọn náṣọ́wá àbáwọn nǹkan míì tó bá tó jọmọ́ nínú àwọn nǹkan míì tó jọmọ́ ni àfihàn wà so ibà lè sí ẹgbà anábì ọ̀kan nǹkan míì tó jọmọ́ yẹn a sì mọ̀ pé nínú nǹkan tó fún anábì ni jàwá nílò kẹ́lì kánàbí sọ̀rọ̀ ẹyọ kan báyìí kó ṣe bá ní sí so nínú àwọn ìwọ̀ tá a ti máa ń ṣe to ìyá ni ṣe bá ní sí so tó bá jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ ni so ká má lọ síbi wàlímà àfikọ̀ ẹ̀tọ́ jẹ́ ìmáfẹ́ òní pé tí lọ́kọláya tó bá bára wọn ní nǹkan ṣepọ̀ nínú Ramadan tí ọkùnrin ni ó san kàfàrọ̀ ni pípò ló jàbárọ̀ ìyàwó rẹ̀ àbóbìnrin náà ó san tí wọ́n jọ san ni. náà ọkùnrin ló ṣe kàfàrọ̀ ìyàwó ò ní ṣe àyàfi tó bá jẹ́ sí pé ìyàwó yẹn òun náà wọ́n jọ pètè pẹ̀lú ẹni wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ni àwọn tó ẹgbọ́ ọkùnrin ni ọkùnrin ló bá jẹ́ ń pa àbọ́kùnrin ní ṣáwà rẹ̀ pọ̀ ọkùnrin nìkan ló ṣe kàfàárọ̀ tó àbá gbàgbé hadith ẹni tó lọ bá nàbí sallallahu alaihi wasallam tó lọ bá nàbí kóhun ti parun ẹni bá nàbí òun nìkan là nàbí pa aláṣẹ kó ṣe kàfàárọ̀ torí pé òun ni òun ní kápá lórí irúgbà rẹ̀ ni òun ní kápá lórí nǹkan ọmọkùnrin ẹ̀ tó fi di pé ọjọ́ ìyàwó rẹ̀ pátá fi ṣe nǹkan yẹn ànẹ́bí òun nìkan lọ́pàá láti ọkọ̀ ìyàwó láti rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọkùnrin nìkan yóò ṣe kàfàárọ̀ àwọn tó bá ń méjì nájọ sáárọ́kà nájọ kópa ń bẹ̀ àwọn méjì náà sì jọ ọjọ́ lọ́wọ́ sí kájọ dùn mọ́ wọn àwọn méjì náà wọ́n jọ ṣe àbí tó rí kóbìnrin lọ bá dààmú ọkùnrin tọkùnrin fi dáná obìnrin nìkan náà lọ́sẹ̀ kàfàárọ̀. ní kwẹ́sẹ̀ yìí tó fi parí alákòjọ máa ọlọ́run kó alẹ́ sàn àwọn tí wọ́n ń ṣe ètò yìí wọ́n ní ká dákun ipe prógámù yìí ó wù àwọn kó tún wáyé bí ẹ̀mẹ̀ta bẹ́ẹ̀ mẹ́rin ní Ramadan ṣùgbọ́n ẹnìkan ló ń gbé ètò yìí ẹ̀rí pé tá a bá wò ètò tó ń tọ́ bí mẹ́ta bí mẹ́rin nítorí kákó bá ní tó bá lè fi ran jírísà yìí lọ́wọ́ kádàkùn kádàkùn fún wọn. náà ní níparí o ní pé tí èèyàn bá ní púrógrámù nílùú kan tí èsèlú ti yàn gbé ó wá gbà yàn ní four years ẹ̀dàkùn tí yóò mọ̀ sí kọ́sìrò ni àbó ní táìmù. náà tí ẹ bá ní nǹkan kan ṣe nílùú kan tó wá sí ìrìnàjò ọwá gbáyàn tó bí ọdún mẹ́rin àbí mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ sórí ẹni bẹ́ẹ̀ sí ọmọ sí kọ́sì tí ọmọ jẹ́rùn kú ni àbí ọmọ kí wọn pé àlàkìláfin bẹ́ẹ̀ lẹ́lẹ̀ ìlàbà ìyapa tó gbóná wà bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn afá lórí pé sí ọmọ sí kọ́sìrò ni àbí kò ní sí kọ́sìrò mọ́ àmọ́ alqawlu rajih wallahu a'lam òun náà níbẹ̀ yóò máa se kọ́sùrù náà ní títí tó dùkú mẹ́dámà tí ò bá sí láni ẹkùn sọ bẹ̀ dìlú tí ò bá sí láni ẹkùn sọ bẹ̀ dìlú àwọn tó bá láni ẹkùn bẹ̀ nílú ohun so tó bá ti délé wọn ìlú ẹ̀gẹ́ láti bí yọ́ ma ṣe kọ́sùrù ibi tó wà ẹ̀gẹ́ yọ́ ma kírun pé kódà ń jẹ́ tó bá ti délé ẹ̀nà méjìmá kírun pé ọlọ́wọ́ àìlà àwọn ìjọmọ́ wa ní ọlọ́pàá mọ̀ ní ọjà ìyáṣù yìí opposite Taiwo Road Ilori. wọ́n pè wá sí programu ní on twenty nine five two thousand and six tọ́pìkì náà ni the Ramadan lecture ìmúra.